karùn-ún ìgbẹ̀rún ọdún sí ọgọ́rùn-ún mẹ́rin ọdún sí ọdún mọ́kàndínlé ọgọ́jì ìjọ السلام عليكم ورحمة الله وبركاته ní ṣètò lọ ṣáájú ọ̀sẹ̀ yìí àdéhùn tí a wí lẹ́yìn òun náà ni àwọn ọ̀kan lára àwọn àhàdíìsì èyí tí kò gbajúmọ̀ tí wọ́n máa ń gbọ́ lẹ́nu káwá rí rọ́dí ọlọ́ọ̀kú tààrà àgbò àrùtọ́. pápá jùlọ èyí tó sọ nípa ṣáà ibi tẹ bá rí kọ́ yìí ṣàwálà ti fi ṣáà ọ̀lẹ́hàdà ọ̀lẹ́hàdà tọ́mádé pé àwọn ọkọ̀ èsì tí wọ́n sọ̀kalẹ̀ sí ṣáà ẹ sọ́ra o sáàmù yìí ajé olè wa ń gbà tán sọ nípa àgbẹ̀ tó wà náà hadith yẹn yìí pé hadith yẹn ń sọ àwọn ará sáàmù lára nípa pé àwọn kọ̀bílà kan tó ń pè ní kọ̀bílà tó kọ́ yìí wọ́n á padà wọ̀ bẹ̀ wọ́n á pa pípọ̀ nínú àwọn ẹ̀rọ ọlọ́run ọba tó wà ní sáàmù nígbà yẹn la wá sọ fún wa yìí pé ṣáàmù yìí ìlú ni nítòótọ́ ṣùgbọ́n ìlú tí wọ́n pàtàkì èyí tó ṣe wípé àwọn àhàdìsì tó gbádùn tọ́lá láàfin àràrà ọ̀pọ̀ tọ́wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam nípa àjùlọ tí ń bẹ fún ilẹ̀ Ṣáàm. Ṣáàmù yìí a sọ fún wa yìí pé tá a bá wí orúkọ tá a lọ fún Ṣáàmù. àwọn ìlú dáwọ́ kó sínú òun náà níbi tó ń pè ní Súríà sẹ́yìn máa ń pè ní Syria ìlú tó kó sínú òun náà níbi tó ń pè ní orúntò sẹ́yìn máa ń pè ní kíni ọ Jordan ìlú tó kó sínú òun náà níbi tó ń pè ní Lubnan sẹ́yìn máa ń pè ní kíni ọ Lebanon lẹ́bánà ya, tí kápítà ṣèṣe rẹ̀ ń jẹ́ kí ni ọ Beirut sórí àǹkọ́ kápítà ṣèṣe rẹ̀ ń jẹ́ kí ni ọ Damascus ẹ̀rẹ́ kọ́ orúkọ ńkọ́ kápítà ṣèṣe rẹ̀ ń jẹ́ kí ni ibi tó ń pè ní Oman ìkẹyìn wọn náà ní Palestine kẹ́ ń pè tí capital state ibẹ̀ yẹn jẹ́ kí ni ọ odò sàbí. ẹ̀rí àwọn nǹkan má nígbàgbé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ wà láwọn ìlú yìí. nínú ẹ̀ náà ni al-Masjid èyí tó jẹ́ àkọ́kọ́ nu ibùkọjú dá àwọn mùsùlùmí fọ́tò ní pàǹpadà ń kọjú dá agbègbè Kaaba àwọn olóṣìṣì kejì al-Haramayn al-Sharifayn sharrafahumullah nínú àwọn àyẹ̀sì tó wà ń bẹ̀ àwọn onígbàǹpẹ̀ ní al-Haramu ibrahimi ìyẹn wà ní Madinatul Khalil ní Palestine ìyẹn náà jẹ́ kan lára àwọn àyè àwọn àyè mẹ́rin tó pàtàkì lọ́dọ̀ àwọn mùsùlùmí nínú àwọn àyè tó pàtàkì òun náà ni alijami olùtẹ́mẹ̀wì èyí tó wà ní Damascus èyí tí wọ́n mọ pẹ̀lú àṣẹ ẹni tí wọ́n ń pè ní Al-Walid ibn nínú àwọn nǹkan tó pàtàkì láwọn ilẹ̀ yìí òun náà ní kẹ́ni sátúlmẹ́t ní ẹ wà ní kíni bẹ́ẹ̀tì láhàm ha bẹ́tìlẹ́mì àbí kílẹ̀ máa ń gbè ní palestine àwọn àyè tó pàtàkì tó pàtàkì ọ̀pọ̀ mbẹ́ sáàmù yẹn wọ́n ní wọ́n ń gbè ní sáàmù pẹ̀lú bí wọ́n lọ fi ti orúkọ ọmọ noah tó ń gbè ní sáàmù.

ilẹ̀ yìí nígbà tá a ti mọ àwọn ìlú tó yí ká ká má gbàgbé a sọ pé kábàdàkọ sham à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè mẹ́rin à ń sọ̀rọ̀ nípa Syria àti Jordan àti Lebanon àti kíni ọ Palestine ẹ̀rí àwọn àhàdìsí pọ̀. tí ń sọ ọlá àjùlọ tí bẹ fún sham àti damascus nínú ẹlẹ́yìn ní hadith zayd ibn thabit al-ansari wọn ni wọn kó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní sọ pé yaquba ní sham ẹ wá bá ń wo dáadáa tó bá ti máa ń jẹ igi kan nínú àlùjánnà wọn láǹkó sáláwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn nílò òjíṣẹ́ ọlọ́run wọ́n bí máa dáàlì wọn ní kílódé tó fi rí bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ọ̀nà tìlíkà màláìkà tó lọ ọ̀nà ẹ̀rọ àwọn màláìkà ọlọ́run bá fi kó ajínì àti ha aláṣà wọ́n sì tẹ́ ìyẹ́ wọn sí ilẹ̀ sáà àti ìlú tó pàtàkì làwọn ọ̀lú yẹn ẹ̀rí ìlú ní ìṣe lọ́rọ̀ ẹ̀sìn gbà mí o ẹ̀sìn sọ nípa ìlú yìí òun ló ṣe kàyẹn láyà nígbà táwọn kan wá délé tí wọn lọ mú kinní kan wá ta mọ tẹ́lẹ̀ èyí sì tún ṣe bí táwọn kò sára sọ pé ká wá àlámọ̀rí ọ̀rìn kinní ní ẹ̀sìn. wọn máa sọ wípé ṣé ọ̀rọ̀ olúkọ̀rọ̀ ẹ̀sìn ní bẹ́ẹ̀ ni ọkàn ẹ máa ra àwọn kẹta sọ nípa ṣáàmù sí. àwọn anigbe pẹlẹ tí mo dẹ wá wọn ní wọn ní hadithi mi tún ni látọ̀dọ̀ abdullahi ibn hawala wọn lọ sọ wípé ẹ rí àwọn ọmọ ogun kan àwọn ọmọ ogun kan ní sham àwọn kan abdullahi wa sọ wípé táwọn sọ́jà yẹn bá dé ìlà nẹ́bí mo fẹ́ kọ́ sàmí lẹ́sà bóun ní kí n ti rìnrìn àjò mi bóun ní kí n sá lọ táwọn ọmọ ogun yìí bá dé òjijì ọlọ́run ní alaykum bish-sham ṣáàmù ni ẹ máa lọ a sì tún sàwọn ilẹ̀ níjẹ́lẹ̀ ṣáàmù àti gbogbo ẹgbẹ́ wa fẹ́ tún àbùkù yẹ kọ́ máa lọ bí ìgbà síbi tó yẹ kọ́ lọ nìyẹn kọ́ tètè máa lọ bẹ́ẹ̀lẹ̀ ẹ̀rí fọláǹkù sàlánsọ pé ọjọ́ wọ́n ń ṣáàmù ni o fọmọ ni ábá fàlìyẹ́lì hàkìbí yámánì ẹni ọba wa kọjá lẹ̀ kọlọ sí yámánì bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n sọ sọ́lá ń sọ wípé ọlọ́run ọba ti sọ wípé òun sì máa sọ ṣáàm àti àwọn ẹni tó wà mbẹ ẹ̀rí wọ́n ní rọ̀bíà ó ní mo wá gbé abá Idris tí ń sọ hadithi yìí ó ní wọ́n mọ́n takẹ́ falọ́lọ́ọ̀bù níhi kọ́lá àtọ́ ìyàtọ̀ àlẹ́ yìí àti tọ́lọ́run bá sọ fún òun mójútó tó ń tọ̀ wọ́n rárẹ̀ kò lè rárẹ̀ ẹ̀rí àwọn ahadithi yìí bọ̀ nínú ẹni ahadithi Abdullahi wọ́n ní òjijì ọlọ́run sọ́lọ́lá àkàlà ń sọ yìí pé mo rí ògbó alikitab síra tí wọ́n yọ látàbẹ́ wìsáàdà sí wìsáàdà ní ìrọ̀rí mi ó ní mo bá wò pé ògbó yìí ń bo ní lọ ọ́ wọ́n ní bóun ṣe rí mọ́lẹ̀ kan tó ń hẹ́ nìyẹn ìmọ́lẹ̀ yẹn wá lọ sí ṣáàpù àwọn sọ̀tà lámì ẹ̀rẹ́kùnrin rẹ̀ àlàyé tí wọ́n fẹ́ sọ fún mi ní yí pé àhálà ẹgbọ́n mi o ìnẹ̀lì ìmọ̀ọ́nà dájú ìgbàgbọ́ ìdá awakọ̀ àti lìpítàn tí wàhálà bá dé táwọn èèyàn bá rú tí wọn bá rújú fẹ́ sí wọn ìgbàgbọ́ o bí ṣáàmù ilẹ̀ ṣáàmù ni wàá sí o. sẹ́ni pé kìí ṣe kílẹ̀ kan lónìí Pakistan kìí ṣe pé wọ́n ní kẹ́ wá sí. títí fífi náà bá dé téèyàn náà wọ́n tó fẹ́ lè má rí ọwọ́ mọ́ mọ wọn ní kẹ wá gbàgbọ́ sí ọ wọn ní kẹ wá sí ṣáà àtúntìsí pẹ̀lú lù kódà kìí sì sẹ́yìn gan àyẹ̀kẹ́ sí yìí ọ̀dẹ́ ẹ̀sìn nàìjíríà bẹ́ẹ̀ nínú àwọn orílẹ̀-èdè mẹ́rin àbẹ́gbẹ́ nàìjíríà bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú lù hadith abizari náà tún ní wọn lòdì sí Ọlọ́run sọlọlọ àṣálàmì sẹrí àṣà ilẹ̀ sáàmù yẹn o ardul mahshar wal manshar mbẹlẹ àkójọ bí o àkójọ náà ń gbọ́ pé yóò ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ àlùkìyàmọ̀ níbi tí ó ti wáyé ṣáà. hadith mi tún ni látọ̀dọ̀ màáwíyà wọn lọ gbé ọ̀rọ̀ yìí náà bá nẹ́bí sallallahu alaihi wasallam ó ní ẹgbẹ́ ọ̀ táwọn ará ṣáàmù bá ti bàjẹ́ ọ̀là khayra fiikum òṣòrè lọ́dọ̀ yín wọ́n nìyàn. nítorí pé la tazalu ta'ifa àti sálẹ̀ máa rí àwọn ikọ̀ kan tó jọ mi mọ̀nsórí dáhùn àtàtìlẹ́yìn fún wọn. ẹni tó bá lóun ọ̀rẹ́ wọn lọ́wọ́ kò lè kó nira bá wọn àti àtẹ̀kù mọ̀sáà kálí kìí àwọn máa fi dé. ìmọ̀mù ahmed rọ́ọ̀sì mọ̀kàn lọ́wọ́ kò dàára ọláwọ̀ ara sáàmù. hadith mi tún ni hadith abdullahi ibn umar ọlọ́sẹ̀ ọlọ́run sọlọ́lọ́ àṣẹlá ó kí wọn àṣùbá jọjọ. ọwọ́ akọjú dá àwọn wọn ni ọlọ́run bá ní fi ibùkún sí madina wáyé ìbùkún sí mútu wáyì ìbùkún sí sáhùn wáyì ìyẹn oṣù ọ̀ní o mútu mẹ́rin ọlọ́run fi ìbùkún sí arọ́mù wáyì ọlọ́run fi ìbùkún sí ṣáàmì náà ṣáàmù wáyì ọlọ́kùnrin kan wá ní wọ́n fi lẹ́yìn rọ́ọ̀tì èyí ọlọ́run ẹ̀fẹ́ lẹ́yìn náà kù pé ìráàkì kọ́lọ́run fi bùkún sí ọlọ́run sọ̀tà la wá dákẹ́ ẹni ẹ̀ tuntun sọ <laughs> àní ìráàkì wa ẹ̀fẹ́ lẹ́yìn náà kù òjijì ọlọ́run. <laughs> wọ́n lè fún wọn kẹ́ wàá ṣe kọ́ lébẹ̀ ni ìṣe ọlọ́run bá tún dákẹ́. òṣìṣẹ́ ọlọ́run wá tún wá sọ̀rọ̀ yẹn sọ pé wọ́n mọ ohun tí ń sọ àníwọ̀ ọlọ́run bá ń fi bókún sí màdínà ẹ̀rá ó tún tún wíbọ̀ ṣe wí yẹn ní ṣíṣàmù wa. Allahumma ij'al ma'al barakati baraka kọ́dà ìbùkún lórí ìbùkún ni ojú ọjọ́ ẹ̀rí anábì sallallahu lọ́wọ́ rẹ̀ ما من المدينة شعب ولا نقب إلا وعليه ملكان يحرسانها حتى تخدموا عليها wọ́n ní kò sí ìlú kan ìyẹn ni pé kò ní sí nílùú náà ṣáà bí òkè àyíbí kan tó jí kòtò àti kí màláìka méjì wá ń tẹ́tọ́ pé yóò máa sọ tẹ́ẹ̀tì dé ilẹ̀ sáàmù yẹn ẹ̀rí nínú àwọn alágbàwà fún ilẹ̀ sam àti bọ́ǹkì ní damascus látọ̀dọ̀ abdullahi ibùn hawala wọ́n ní mo gbèrè òjijì ọlọ́run àní ọmọ fẹ́ kọ sàkọ́lẹ̀ lùkùkù àbúrò mi ṣé pé bẹ́ẹ̀ ni màá lọ gbé mo yẹ pé tọ́lọ́run bá kẹ́ wa tá a bá fẹ́ lọ sájú mẹ́rin ẹja lọ tọ́wájà ọ̀gbọ́n fẹ́ kó lọ orílẹ̀-èdè ní ọ̀fẹ́ gbé ilẹ̀ yìí mọ́ ń bẹ́ ní ọlọ́run ọ̀fẹ́ gbé nàìjíríà mọ̀ èyí tó á ti lọ ń lọ ìlú èbó ká ní wọn lọ gba ìwé ọmọ onílẹ̀ ńlú èbó kí ni wọn dọ́kàn wá pẹ̀lú lè. ẹni yẹn bí anábì léèrè sallallahu alaihi wasallam anímọ́ni kan ṣàkọọ́lẹ̀ fún mi ìlú gàdí máa máa wà ń bẹ́ẹ̀. tọ́ ẹgbẹ́ wọn mọ̀ pé anábì ò ní kú ni kò sí ọ̀dọ̀ rẹ mọ́ fẹ́ máa gbé. anábì sallallahu alaihi wasallam ni àlẹ́ tọ́wọ́ ẹgbẹ́ ìlú kan lóṣù fẹ́ máa gbé yàtọ̀ sí bí èsì ìgbà tí wọ́n. nígbà tá ànẹ́bí sallallahu alaihi wasallam rí bẹ́ẹ̀ nìyẹn ọ̀lẹ́gì sharp ànẹ́bí sallallahu alaihi wasallam ni alitadiruna ma yaqulu Allah azza wa jalla sẹ́yìn mọ ohun tọ́lọ́wọ́ di ìwọlẹ̀ sàmì nínú gbogbo ti min ibadi àwọn ẹni ẹ̀sà mi ni màá máa mú wọnú rẹ̀ wa ilaykil mahsharu ọ̀dọ̀ rẹ̀ sì ni òun ni àwọn yẹn máa kójọ sí nígbà tá a yé bá tán. ànábi sallallahu alaihi wasallam wọ́n ní lórúkọ ni wọ́n mú un sẹ́ni àjò láti mọ́kà lọ sí Jerusalem láti bẹ̀ lọ sí sámà wọ́n ní mọ́wárí òkú kan wáyé kọ́dà bí alulu àwọn mọ̀lẹ́kà wọn gbé lọ́wọ́ máa lọ pé kí lẹ gbé wọn ní bẹ́ẹ̀ ni ọ̀bọ islam ni ọ̀bọ islam ni wọ́n ní ká lọ gbé sílẹ̀ sáàmù ni ẹ̀rí gàmẹ́ lu sáàmù wọn ni a lọ gbé sí anabi sallallahu alaihi wasallam wọn ní láàrin ìgbà wá sùn mọkàn ìwé kan tí wọn yọ ní abẹ́ ìrọ̀rí mi mọ̀ wá lérò yìí kọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó kó lọ́dọ̀ gbogbo àwọn ará rẹ̀ ó ní mo máa fojú pa ọpá ń bo ní lọ mo ti rí mọ́lẹ̀ ká tó sàn nìyẹn níwájú mi wọ́n kàn wá lọ gbé kínní ẹ̀ tilẹ̀ ṣá ẹ̀rí nínú hadithi mi tún ni anabi sallallahu alayhi ó ní àmì sẹ́ ìyẹn hadith abdullahi ibn umar ó ní mo rí àwọn màláíkà lójú oorun mú ọ̀pọ̀ síra wọn á mọ̀ mọ̀ mú lọ sí sham anabi sallallahu alayhi wa sallam wọn ní fàyídà wákò àdìlfitàn tọ́bẹ̀ ni pé wàhálà padà ṣẹlẹ̀ fa iná lìdí ìmọ̀ọ́nà ní sham ìbídẹ́sùn ti kúrò gbàgbọ́ sham ni inú hadithi mi òun náà ni hadithi sáré ibn abdullah àti abiy wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní iná kí wọ́n jáde táyé bá ń tẹ́ lọ níbi tó ń pè ní Hadramut iná yìí tahshuru an-nas yóò kó gbogbo àwọn èèyàn jọ wọ́n la wá sọ wípé èrè ọlọ́run kí lọ́wọ́ apá wa láti sí òjijì ọlọ́run tí náà yẹn bá ti jáde alaykum bish-sham ẹgbàlẹ̀ sáàmù lọ. حديث يمين دون لا تضع بحث بن حكيم بن معاوية الكشيري عن أبي عن جده لا تضع بارك قل ما الله فيه وجزاه الله أين تأمرني ثم لو قامنا تكيم ما لهم وجزاه الله واتقى في الإسلام ونزور إلى الإسلام إنكم محشورون رجالا وركبانا ومجرون على وجوههم tí wọ́n bá kó yín jọ níjọ́ bí nàlùkìyàmọ̀ wọ́n á kó yín jọ níbẹ̀ lẹ́ni tí ó fẹsẹ̀ rìn lẹ́ni tí ó gùn kan lẹ́ni tó ṣe pé wọ́n máa wọ tí wọ́n máa wọ ojú rẹ̀ nílẹ̀ lẹ̀. hadith mi tún ni ìyẹn náà tún sọ nípa ọ̀rọ̀ ṣáàmù òun náà ni hadith àbí dàrdà wọ́n lè ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó níbi tí àwọn mùsùlùmí lè ti là níjọ́ tí àìmọ́ ìhànà ìpayín kékeré tó bá ṣẹlẹ̀ níbi tó ń pè ní alòkóòtọ́ ìlú kéréje kan ni wọ́n ní wọ́n ń pè wọ́n ní ilẹ̀ Damascus ni òun ni wọ́n sáré lọ mìnkáìrì mọ́dá ìlíṣà nínú àwọn ọlẹ̀ tó lórí ilẹ̀ ṣá òun ni kí ni o Damascus èyí tọ́jẹ́ kí ni o tọ́jẹ́ capital city fún ìlú o Syria ẹ̀rí òun lọ́pàá ló fi dé bẹ́ẹ̀ ni ṣé àlùbádùn sí bàbá wọn ọ̀hún ṣàlàyé wọn tẹ̀sà ni bàbá wọn tẹ̀sà nígbà tí wọn ò rí mójú ọyọ nílẹ̀ wọn ẹ̀mọ̀kí àyíbáni ànílù wọn wọn ò gbádùn ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn ajá ti pé bẹ́ẹ̀ ni wọ́n padà sí kí ni o ni wọ́n ṣẹ̀ṣà ẹ̀rí. hadithi mi tún ni hadithi Aws ọmọ Aws as-Saqafi àti ìkọ̀rí olè sọmọ rẹ bẹ́ẹ̀ kò sílẹ̀ yìí látọ̀dọ̀ house ọmọ dání o ọmọ house àtàkọ̀bí ọjọ́ àdìlọ́wásí ọmọ àdúgbò ọmọ ẹni kìnnì àdìlọ́wásí ìjọkẹ́ dé sùkú wọn sọ pé àdìlọ́wásí àdìlọ́wásí ikọ̀ tí wọ́n máa gbé nìyẹn. wọ́n ní òun gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti ń sọ wípé aláǹdẹ́bí Ìsá alayhi salatu wassalam ọmọ Maryam alayhi mọ́sálàmù yọọ sọ̀kalẹ̀ síbi asọ̀nrò wáìtì kan níbùyọ Damascus ẹ ọ pé inú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ òun anabi Musa anabi Isa alayhi salam ó dẹ̀ sì tún máa padà wá. ìkan sọ́yẹ́ kí wọ́n pè ní ibùdókòwò alhaj wọ́n sọ wípé ń ti ìsìnkú alhaj ó lóun kò wọ́n pé Jésù ó padà wọ́lọ́ọ̀hì padà pẹ̀lú àwọn tó ṣe ọ̀làlàáfíà áyà gẹ́gẹ́ tún sọ ọ́ ẹ̀rí pọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yìí pé ọ̀yọ̀kẹ́lẹ́mu nẹ́ẹ̀sà ìlmẹ́hẹ̀dì wọ́n kẹ́hìlẹ́n wọ́n mi ní sọ́ọ́lìhìn. Ike ẹ̀rọ ànẹ́bí Ayísà aléhi sọ́láàdù ọ̀sẹ̀lẹ́m á bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó wà ní ọmọ orí ìtẹ̀ ìyẹn ti wáyé. Nígbà tí ara ẹbí tí wọ́n béèrè pé bóòlù ó ṣe bímọ mi bọ́ọ̀ lọ́kọ. Wọ́n sì ní kí wọ́n bí ọmọ ni. Torí mi ti lé mi ò ní sọ̀rọ̀ lónìí. نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وتسليني آوي آوي يعني آوي ننصر من بين كان صار لوني ọba ni wọ́n sọmọ lọ́mọ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ pé ọ̀la ìní abdullahi ọ̀nà ẹ̀rọ ọlọ́run ni mí o ó fi ẹ̀fọ́ àtẹ́bí yìí sọ pé ọlọ́mọ ọlọ́run àwọn jésù àwọn ọmọlẹ́yìn tí wọ́n pẹ́ra ọlọ́mọlẹ́yìn jésù wọn ò lè sáfẹ́yìn àtẹ́bí yìí sá o alayhi salatu wa salam wọ́n ní abdullahi ní ní ẹ̀rọ ọlọ́run ní ní àtàní alkitab àtàní alkitab ọlọ́run ọba fún mi ń tẹ́ra wa ja'alani nabiyya ọ̀dẹ̀ sí mi là nàbí. wa ja'alani mubarakan aynama kun ọ̀dẹ̀ tún sí mi lẹ́nu ìbùkún mi yóò ti mọ léde wa awsani bis salati waz zakati ma dumtu hayya ọlọ́run tó wá pa mí láti pé kí n máa kírun kí n sì máa yọ zàká ní òkúrú ìgbà tí mo bá ṣe kíni o tí mo bá wà láyé sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run sọ pé wọ́n kí àlà ìyẹn ni ọ̀wá sì ṣẹlẹ̀ nípa nẹ́bí àyíṣà alẹ́ sọláàtọ̀ sàlám ti tọ́mọdé títorí ìtẹ́yẹn ti ṣẹlẹ̀ wọ́n kí àlà á tún sí ìbánisọ̀rọ̀ nígbà tó bá di ọmọ ọgbọ̀n ọdún sáàdọ́ta ọdún ni wọ́n ń pè ní obìnrin bọ́rọ̀ ìyẹn náà tún bọ̀ obìnrin pé ayé alukóra ni fi díẹ̀ múlẹ̀ fún ànẹ́bí àyíṣà alẹ́ ìsọlá tó sẹlẹ̀m ó dẹ̀ sì máa padà wá orílẹ̀ ayé ṣùgbọ́n tí ọba padà wá kò ní í ọlọ́run ọba mọ́ nítorí pé ànẹ́bí ọlọ́run sọ pé máa kà ní muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin muhammadu ti rà bẹ́ẹ̀ yẹn kan náà àwọn ọkùnrin nù àbí nínú àwọn èèyàn nu yẹn o ṣùgbọ́n ti sọ ọlọ́run ọba ni wà khataman nabiyyin ó parí àwọn ànẹ́bí ọlọ́run òun ló parí àwọn ànẹ́bí ọlọ́run káwọn alá ànẹ́bí ẹ̀yìn sáwọ ajá fífà ànẹ́bí ẹ̀yìn sá ló parí ànẹ́bí ọlọ́run nìyẹn ìgbà tí ọba wa á wá gẹ́gẹ́ bíi kíni o aláṣẹ agbàṣẹ wàá ni torí inú sẹ́jọ́ wa jàǹdù sọ́sẹ́láǹsì ṣàlàyé ó fi hàn pé yóò padà di ọmọlẹ́yìn ànẹ́bí wa ni sallallahu yọọdẹ kírun lẹ́yìn ìmáàmù àwọn mùsùlùmí jọ yẹn alìmáàmù al-Mahdi alìmáàmù al-Mahdi ọmọ akírun lẹ́yìn ẹni ìran àtúbà àti wọn kí lọ àtòsáfù sẹ́yìn ní damascus yìí náà iṣẹ́ tí ó dẹ̀ wá ṣe ó kíá kọjá papọ̀ mọ́ yìí pé amánádéédé bá ọ amánádéédé bá ọ ayé ń dàrú ọ tí wọ́n máa fi ìdálẹ́lá ilé ni ó tọ́jú ẹgbẹ́ kódà kò ní gbìn wọn kẹ̀kẹ́ fídíò kọ́mọ torí tó bá dé tẹ́ẹ̀ ẹ̀yin lọ pé ìyá mi àti èmi ní ọlọ́run yóò takò wọn lórí ẹ̀ àgbélébú ẹni wọn ẹni òkú àgbélébú yà yọ ọrùn ẹ̀kọ́ kúkú tán lójú wọn ẹni òkú ẹlẹ́dẹ̀ tí wọ́n sọ ọdún jẹ níṣẹ́dẹ́ akọ apá gbogbo ẹlẹ́dẹ̀ yẹn bí a sọ pé wàyí o ẹ̀yin tẹ̀ sí ṣe Islam ẹ̀ wá ṣe Islam ẹ̀yin tó bá ti lóun ọ̀gbà báyìí ló fi kú ṣe ìfàjẹ́ ẹ mọ̀ pé ìyẹn ò sì rí bẹ́ẹ̀ nígbà tá a ní sọ̀tàn láwọn wà láyé kó tó ní fún ànẹ́bẹ̀ yìí sáwọ́dì títí bì sí kò rí bẹ́ẹ̀ tá ànẹ́bẹ̀ yìí náà ti padà dé títí bì sí látọjú ayé ànẹ́bẹ̀ sallallahu alaihi wasallam á gbé láti bẹ̀rẹ̀ tàbá ṣe dáwà fún dán pé kọ́ gbà tọ́ba lóhùn ọgbà ọ̀dà ọ̀dájú pé ẹ̀yin tẹ̀ gbà yìí ẹ̀sìn àwọn yẹn darí ẹ̀yin lẹ́sìn darí ìlú ọ̀dà ẹ̀já lóyún ká máa bá yín darí rẹ̀ kẹ́ máa fẹ́ ìsakọ́lẹ̀ ẹlẹ́gbà ọ̀dà àbá yín jà ìyá òní rí bẹ́ẹ̀ mọ́tà níbi àyín sábàdì àyín sọlá tó sọlá ìwọ̀n tó máa wáyé náà ní pé ẹgbẹ́ Islam wọ́n ti láwọn òṣè báyìí aláàs wọ́n fi kú sí fàjẹ́ ni wọ́n fi ẹgbẹ́ ìjọba aláṣẹ apàṣẹ wá ọlọ́wọ́n wá pọ́n lé pẹ̀lú bóun ni wọ́n padà jà ní kíni ọ ní bàbá lòdì dàmọ́sọ́ọ̀dì yìí ṣíṣe bí aṣọ ń pa rẹ̀ mọ̀rọ̀ bá nìyẹn ti rẹ̀ ṣe sọ̀rọ̀ ọ̀lú ní ṣe ó ní ṣe mo tún padà síbi ọ̀rọ̀ àwọn èèyàn yín ṣé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lónìí ẹ wá ní Pakistan bẹ́ẹ̀ ni ó ní ṣe ẹ̀yin náà wá àdìsí táǹkà yìí a lè kó fọ́ọ̀tì wa a lè kó bíi twenty wa fún aládàáfẹ́ díẹ̀ ni tó yẹ kó gbogbo àwọn àdìsí yẹn lọ́dẹ̀ gbádùn nípa ọ̀rọ̀ sáàmù adẹ̀ ti sọ ilẹ̀ tí ilẹ̀ sáàmù pé Syria ń bẹ ń bẹ kílátúlọ́ wà ń bẹ Jordan wà ń bẹ Palestine wà ń bẹ kílátúlọ́ ń bẹ ẹ ẹ ẹ lebanon náà wà lọba tẹ àfa àtúfà àwọn ọkọ kẹtọ fẹgbẹ kan bí àwọn ibìkan ní sọrìndíyà àbá àwọn ibìkan ní mọsáàrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ilẹ̀ tó tóbi rí èyí sáàyè kan ní jẹbẹ. so nípa bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yin sábàdé alayhisalaatu wasalaam ọlọ́run wa fi ipa dẹ̀jáàlù pọ́nlé pẹ̀lú pé ìdá rẹ̀ kọ́kọ́ ti yẹn yọ ẹ̀jẹ̀ dàjáde ó sì nà níbẹ̀ yóò sì bí ó sì kú nìyẹn ẹ̀rí nínú ẹgbà wa mi àbẹ̀fẹ̀rẹ̀ ìrọ̀jẹ̀ lọ tàrà ni ọlọ́run gbọ́ òjijì ọlọ́run sọlọ́ lọ́wọ́ àìsàlá wọn ni ìdá wákọ̀ àti mọ́lẹ̀ ẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ tí ojú òrojú tí ọ̀rá yìí ọlọ́run ọba wa sẹ́ndì àwọn ọ̀rẹ́ ń sẹ̀kẹ́ láti Damascus àwọn ni wọ́n lápọ̀nlé jù nínú àwọn lárúbáwá tó mẹ́sìn gùn tó ṣe ike ìdá wọn sì tó sì da púpọ̀ jù ìyẹn ni pé tó lè jà tó ṣe é fi jà púpọ̀ jù yóò ayé tó lọ́ fún bí ṣe kò sí i ọlọ́wọ́n fi àwọn ènìyàn ṣe ìpolówó fẹ́sùn hadithi mi tún ni. Aof ó ní mọlọ́bọ̀ jíjọ ọlọ́run sallallahu alaihi wasallam ọ wà níbi ilé kan ó ní wàá sálámà sanẹ́rì ẹ má máa yẹ fún mẹ́rin áwòfù ni gbàmọ́ sálámọ̀ sí wọ́n wá nílò òjíṣẹ́ ọlọ́run ṣé ń wọlé òjíṣẹ́ ọlọ́run ní kó wọlé ọlọ́run wá béèrè yìí pé òjíṣẹ́ ọlọ́run sí gbogbo ara mi ní kí n gbé wọlé àbí apá kan ìtumọ̀ rẹ̀ ní pé ṣe ń dún ta kí n máa gbọ́ ohun tó sọ òjíṣẹ́ ọlọ́run ní balikolo ní gbogbo ara ẹ̀ wọlé wọ́n wá sọ fún mi pé sórí wọ́n áwòfù gbẹ̀mí máa sírò ohun mẹ́fà yìí tí mẹ́fà yìí ọ̀bá sì pè ayé òtítì kan tí ó tàn àkọ́kọ́ nù rẹ̀ òun ni ikú mi fẹ́mi ànẹ́bí bá ti kó láyé ayé sísan tí ó tàn nìyí ẹyọ kẹrin àfáwọn áwòfù náà lè fi gbọ́ lọ́ba fi ẹkún yìí bọ̀ ó sun ẹkún yìí títí pa pété ọlọ́run dá ó ti tó o mẹ́fà làlá ọ̀sọ̀ fún ọ̀sẹ̀ gbẹ́yọ̀ kan lọ́wọ́ sunkún lọ́kọ̀ọ́ lọ́ọ̀dákẹ́mọ́ ọ̀dà lójú ọlọ́run ni ọyá sọ pé di mẹ́lí lórí bàbá sọ bẹ́ẹ̀ ọlọ́sọ pẹ́lẹ́ kejì òun náà ní gbígba Baitul Maqdis ọbọ̀ sọ àwọn mùsùlùmí sọ pé di méjì wọ́n ti máa sọ pé di méjì ọlẹ́lẹ́ kẹta òun náà ní wàhálà kan tí ó ṣẹlẹ̀ síjọ mi tí ó sì tóbi ọlọ́dún mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ikú ọ̀wọ̀ ọ̀kan bá ti ní tí wọ́n máa ṣẹlẹ̀ sáwọn àlè ń mọ̀ mi tí wọ́n máa mú wọn bí àìsàn kan tí máa ń mú àwọn ẹran tí gbogbo wọn máa kú tẹ̀léra wọn ọlọ́run ló di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn òun ni pé dúkìá ọ̀pọ̀ tẹ́lifó ti ń pọ̀ ní ẹ̀kẹ́ máa gbọ́ tírílíọ̀n tírílíọ̀n mú àdáyé kan tún láwọn nàìjíríà tó ti pọ̀ ju tírílíọ̀n tírílíọ̀n tẹ́ máa ń gbọ́ lọ àwọn àwọn tí wọ́n máa pa wá ní ìgbẹ́ yéèyàn rárá ẹlẹ́ẹ̀karùn òun ni pé dúkìá ọ̀pọ̀ wọ́n máa da dúkìá sí bẹ́ẹ̀rẹ̀kẹ̀ débi pé yẹn kan ni yóò sì bùn yẹn níbi miatu dínà dínàrú kọ̀ọ̀kan sí ni ó dé lóra yọ̀ọ̀ra wọ́n ní báyà bíi forty thousand forty thousand times one seventy èló ló máa jẹ́ bíi four hundred thousand àti four million ẹ̀ ẹ̀ tí wọ́n máa fún yẹn lówó eléyìí èmi kẹ̀dí ń sọ ni bẹ́ẹ̀ nìkan gbé one million wá gan-an wọ́n fẹ́ fi sọ mi mo lè máa fi kọ́ ilé tí ó gbé lókè gbèjì bó ṣe tó yẹn níbi tí tí owó sì tún ní ìdè láwọn oko lọ́dọ̀ tiwa yìí tí ó lè gbé bẹ́ẹ̀ níwọ̀n bá fi kẹjẹ́ bú dáadáa o tí ó máa rí gbé dáadáa ẹ́ ah no àníjẹ́ àwọn ọ̀nà oko ọ̀dọ́ tiwa là ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n máa gbé bẹ́ẹ̀ káwárí yẹn tí wọ́n mọ fẹ́ fàyọ ní pé káwárí yẹn tí ń bú yẹn ní four million ń bú yẹn lẹ́ẹ̀kan náà ẹni tó bá wá fún yẹn ọ̀sẹ̀ kí ló fún mi ibi tí lọ ni ibi tó wá pàdé ìyẹn four million lọ́dẹ̀ sí mi lọ́sọ̀ sí owó jákàjáká ọlọ́run sọ pé ó ti sọ pé márùn ó ní ma sọ pé ó ti di márùn ọwọ́ alẹ́ lẹ́ẹ̀kẹfà òun náà ní ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ láàrin yín àtàwọn Banil Asfar sànẹ́bí sọ́lọ́wọ́ asáláwá sára ẹgbẹ́ títẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ ọ̀nà táwọn mùsùlùmí ọgbà là níjọ́ yẹn nígbà tó gùn yìí bá ń wáyé tí wàhálà yìí ń ṣẹlẹ̀ níjọ́ yẹn ilẹ̀ kan ni wọ́n lọ wọ́n ń pè ní ọ̀lọ́tọ̀ ọ̀tọ̀ yìí ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Damascus bẹ́ẹ̀ làwọn èèyàn lọ ẹ̀rí fọ́rọ̀ ní í ṣe pẹ̀lọ́rọ̀ ìlú gẹ́gẹ́ bá ti ń sọ nínú àwọn ahadith tọjọ rí yìí dáadé mú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni hadith àbí umama yìí wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé ẹ̀sà nínú ilẹ̀ mi òun ni sham àwọn ẹni ẹ̀sà mi nínú ẹ̀dá mi ẹrú mi sì wà ń àti pé àwọn ọjọ́ mi kan ikọ̀ kẹ́sì máa wọ àlùjẹ́nà ẹnu wọn tó ti pé la hisaba alaihim wala azab wọn ò ní sírò sẹ́wọ̀n wọn ò dẹ̀ ní jìyà àwọn kìíní yìí pọ̀ tó lè pọ̀ ń sọ nípa kíni àwọn ẹlá tí ń bẹ fún ilẹ̀ Sham nínú ẹ̀ òun ni hadith zir èyí tẹ́ máa ń kanu Riyadu Salihin ó ní mo lọ bá Safwan bin Asal al-Maradi ará Yamani wọ́n ní ẹni ẹ wá ní anabi sallallahu alaihi wasallam sọ pé ọmọnìyàn wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ níjọ́ bí dàlùkìyàmọ̀ fi hàn pé bá a ti wà tí wọ́n bá ń ta lólùfẹ́ àwọn àtàbálà nẹ́bì ni bá nẹ́bí ṣe jìnà sí wa tó ní wọ́n ti lọ sí pẹ́ tó yẹn kò sí rẹ̀ lèèyàn wà jọ yẹn ẹni ọba sọ pé tó ń gba tiẹ̀ ju fi rólẹ̀ ni ẹ yà kó tí wọ́n bá jọ ànẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àgbẹ̀lá wọ́n tẹ̀sí ìjọba wà jọ gbé dàrú kẹ̀yà wọn náà lórí ẹgbẹ́ ìwọ tó ń wá ẹgbẹ́ kí tó ṣe má darẹ̀ láàmú ẹgbẹ́ ànẹ́bí ni wọ́n máa ṣe má sọ ọdẹ bí wọ́n yẹn àwọn òkú ni wọn bá sẹgbẹ́ mọ òbó di ẹnìsì ó rí pé àfa Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní man kana mustanna falyastanna biman qadima ẹni wọn bá fẹ́ tẹ̀lé lánàá kọ́lọ́ tẹ̀lé ẹni tó ti kú òkú fa innal hayya la tu'manu alayhi al-fitna ọ̀rẹ́ mi tó wà láyé ọkàn ẹ̀wọ̀ balẹ̀ kórìíre òní míì ẹ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ wọn ò tí kó láyé ni wọ́n fi ń wí nípa wọn ẹ̀rí ṣùgbọ́n àwọn ẹni àwọn yìí ti lọ wọ́n ti bá dáadáa kú jàmá òun tó bá ṣe déédéé kí ni òtítọ́ kódà bó ṣe wọ nìkan tọ́wọ́ á níta làwọn ẹgbẹ́ rẹ̀ tọ́lájú láwọn abáfẹ́ Siddiq radiyallahu ta'ala anhu àtàwọn ọmọ bí wọ́n ti jìnnà tó yẹn ẹjọ́ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni níjọ́ gbé dàrú kẹ́yàmọ̀ tó bá kú pẹ̀lú ìfẹ́ òdodo pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n náà fọ́lù wọn tó rìn bí wọ́n ti rìn tó ṣe bí wọ́n ti ṣe. ó ní kò wá bẹ́ẹ̀ kò yé máa sọ̀rọ̀ fún wa fáwọn sọ̀sẹ́ fi padà dáfẹ́ ìyẹn ní pẹ́ńtọ́ bá gun nǹkan fífẹ́ rẹ̀ lásán ìyẹn búrẹ́dì rẹ̀ wọ́n máa fi bíi forty years àbí seventy years ní obìnrin sofiani ni kíbalà ṣáàf níbi tá a lọ nìyẹn ọlẹ́nu ọ̀nà yẹn ń bẹ ní kíni o àdójúkọ ṣáàf ọlọ́run ti dá láti ọdún ti dá gbogbo sánmà àtìlẹ̀ ní ohun tó sì kalẹ̀ lè tá o bá ti kó sẹ́yìn náà ní ẹ̀nà ọ̀nà tuntun ní tẹ̀yìn mi ẹ̀ ní kàbí. àti bẹ̀yẹn lọ́wọ́ wọn wá ní tiẹ̀ náà náà yìí hátà tẹ́tìlú aṣàmùsùnmí nìbò tóun ó fi yọ ní ààyè yẹn ó fi hàn pé bùwọ̀ ọ̀run ni. ẹ̀rí hadithi mi tún ni látọ̀dọ̀ abdullahi ibn umar àtẹnudọ́jọ́ bí ọmọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́ọ̀ba wọn ni ìgbà ti fún mọ́ mi ẹ̀ ò bẹ́ẹ̀ ni ẹ̀ ti máa ń sọ tọ́lọ́ fẹ́ sákó lù irú àwọn èyí tí wọ́n sá lọ Libya tí wọ́n jẹ wọ́n yà mẹ́yàn àtẹ́kọ̀ọ́ yẹn kí wọ́n lọ Libya ó dájú tí wọ́n bá lọ Damascus ó súnmọ́ kí wọ́n má jìyà yìí insha Allah ó súnmọ́ kí wọ́n má jìyà yìí. wọ́n nílẹ̀ fún wọn ṣé a ah, gbogbo kíní yìí làwọn ọ̀fẹ́ ṣe rí ni wọ́n fi jogun omi lé gbogbo àwọn ìlú dáadáa ni wọ́n lórí wọn rí pé bẹ́ẹ̀ yẹn ààyè ìfọ̀kànbalẹ̀ ni wọ́n á fẹ́ dá ìfàyín kékeré láti lè chíńjì ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ àkànnù nùsọ̀ọ̀sù tó fìdí múlẹ̀ ẹ̀rin àwọn ní ìgbà fún mọ́mí àwọn abẹ́ jáde lọ ìráàkì ẹ̀rin wọn làbá wa sọ fún pé fàhálà ilẹ̀ ṣáàm èyí wá sí ọ̀tún òlè lọ sí ṣáàm tó ti pé bẹ́ẹ̀ ni ilẹ̀ àkójọ ilẹ̀ àkójọ ni isbiri yà lẹ́kàrún lẹ́kàrún òun ni pé ìwọ ìwọ ìwé ìwé yẹn yìí ṣùgbọ́n àgbákò yẹn la máa ń pè bẹ́ẹ̀ o ọyàtọ̀ sí lókàrùn lókàrùn yẹn àlùsùn sálá ń lò fún kẹ́nu àwọn ọmọ rẹ̀ yẹn hasad ìyẹn ń sàgbákò ṣùgbọ́n làkàrùn yìí àgbákò yẹn irú ẹni tó ń pè ní hùtẹ́ìtà ìmọ̀ ń sẹ̀kẹ́ ibù ó bú bàdẹ́ ó bú yẹ ó débi ebú ìyàwó ẹ̀ ó tún bú rẹ̀ náà ǹgbọ́n wọ́n ní fa àwìn sọ́mà àwìn sọ́mà àwìn ilá bàyìtì nkọ̀rí dátò lẹ́kàrù wọ́n ní tí mo bá lọ odò tí mo lọ ọgá tí mo lọ àwo bí wàá fàdàgbàrọ̀ sílé kan tó ṣe fẹ́ tó jókòó sílé yẹn làkàrù ni àgbákòyàwó ni àbáwá wí làkàrù fún pé ìwọ́dọ̀ ọlọ́run sá lọ bìkan ìwọ làkàrù yìí ní ìní pé lágbàá ṣùgbọ́n ó fi wí kò gbèrò lágbóró mbẹ́ẹ̀ tọ́lá wọn sàbí èso ọ̀sọ̀kú sọ. wọ́n ti rí mi gbó òjijì ọlọ́run tí ń sọ báyìí pé mọ̀nsọ́dàrọ̀ aláṣẹ jàtìhà ẹni ọba lè ṣe sùúrù lórí ilé kókó rẹ̀ àbí sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ tá a wà yìí wọ́n ní màá jẹ́rìí gbè àbí màá sí pẹ̀rẹ̀ níjọ́ gbẹ̀dàlù kìyàmù ìyẹn ni pé kódà kí wàhálà ṣẹlẹ̀ láàyè yẹn sáàmù yẹn ni ọlọ́run wọn fi hàn pé bó ti ń ṣẹlẹ̀ yẹn táwọn èèyàn bá kú lórí bẹ́ẹ̀ ẹni pé bẹ́ẹ̀ fìtínà ń ṣẹlẹ̀ láwọn ẹlẹ̀ yẹn àwọn sọ̀sálà ni màá sì pé ń tọ́ oúnjẹ òfin àlùfẹ́ yà mọ̀ àbí màá jẹ́rìí pé àwọn àhádìsì ọ̀pọ̀ jàrá lẹ́yìn tí ń sọ nípa ọlá ń bẹ fún ilẹ̀ Ṣam lẹ́yìn tó fi máa yé wa pé àti àwọn ìlú kan bẹ òṣèlú wọn lọ́la ìyẹn ni wọ́n ti máa jẹ́ sí ọ̀rọ̀ fáwọn ẹni tí wọ́n bá ń sọ fún ọ yìí pé ẹ sọ̀rọ̀ ló ní í ṣe pẹ̀lẹ́sì níbẹ̀ oníṣe ibi wọn náà ti gbọ́ ní ipe tí fitinẹ bá wáyé fẹsìn ìlà dojúrú tó rú dùdú tí ò lójú tó mọ kíláǹsì sáláǹsì ọ̀nà ẹgbàá sáàmù lọ pé ìmánì ńkọ ńbẹ lọ́wọ́ sọ eléyìí ọjọ́ sókí díẹ̀ sáàsọ̀ fún wa nípa ohun tó ní ti pẹ̀ lọ́rọ̀ ṣáà torí bẹ́ẹ̀ àwọn tá a bá láǹfààní láti ṣèrìn àjò bẹ́ẹ̀ ni ẹja kéde ṣèrìn àjò wa máa lọ wọn bá ti gbé pa àwọn ìlú yẹn wípé àwọn nǹkan tí sáàmù kó sínú kó Jordan sínú kó Palestine sínú àwọn fún ọdún tẹ̀ fi lọ sí alimọ́sílù àkọsọ ọlẹ́ mú bí àsìkò ilé kọ rẹ̀ kó ìgbẹ̀yìn Ramadan àìsíká àfọlọ́ sí níbẹ̀ àwọn fún anabi sallallahu alaihi wasallam sọ wípé láti ṣàtúnrì hàn ilà ilà sàlásà ti mọ̀sájídà ọ̀dà àkọsíbẹ̀ alimọ́sílù àkọsọ ìyẹn ni pé mo bá sọ́wà ní kíni wọn sọ́wà ní kodo sọ ibi ó kírun ẹyọ kan bí ó ti déédéé mélòó ẹ ẹ five hundred ìgbà wa wà pé five hundred náà ó kí ẹyọ kan báyìí ó ti déédéé five hundred ẹ̀rí gbogbo kìíní yẹn làwọn ti kà ni wọ́n ti ń ti ilé mẹ́wàá wọ́n ti aláwọn owó ní wọ́n bá wá wò ń kọ́ kí wọ́n ṣe ògiri nìkan ló ní ṣe pẹ̀lú ẹ̀ <laughs> àbí tuntun lọ́wọ́ ọba àlejò láti parí pẹ̀lú ààyè yẹn. tó nípa bẹ́ẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé mi láwọlé sí òun náà ni báàbò kẹ́rù ìmọ̀jáde sí haúsá ọ̀hà. ẹnu ọ̀nà yìí ń sọ wípé èyí tó fi ń lóore jù láwọn òbújókòó òun lè yí tó bá fẹ́. ọ̀nà ìhàdáta ni Abdullahi ibn Muhammad. حدثنا عبد الله بن قال حدثنا ابو عامر العقدي قال حدثنا عبد الرحمن بن أبي موالي قال أخبرني عبد الرحمن بن أبي عمرة الأنصاري قال أوتنا أبو سعيد الخدري بجنازة قال وكأنه تغلب حتى أخذ القوم مجالسه ثم جاء بعد فلما رآه القوم تفرعوا عنه وقام بعدهم عنه ليجلس ليجلس في مجلسه وقال لا إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خير أو أوسعها ثم طنحها فجلس في مجلس واسع. أنا حدثنا عبد الله بن محمد حديثي طبعا بيوناني حديثي أجرون كاسي أجرون كاسي ماني تني أوجي 1000 1036 أنا حدثنا عبد الله بن محمد عبد الله بن محمد حدثنا حني حدثنا أبو عامر العقدي أبو عامر العقدي ينا صاحبتي هو أنا عبد الرحمن بن أبي الموالي ينا صفواني عبد الرحمن بن أبي عمرة الأنصاري أصاب من ذلك أني أبو سعيد الخدري في الجنازة يعني مو وصادمي بما fún afáwa Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wípé kọ́ka lọ bí jànáza ti. kọ́ọ̀là afáwa sọ báyìí pé fọkà annahu tahalla ọwọ́ àdàbí ẹni wọ́pẹ́ hatta akhadha al-qawmu majalisa tó fi di báwọn yẹn fi jókòó sáàyè wọn. ثم جاء بعد lẹ́yìn ìgbà yẹn Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wá dé falamma ra'ahu al-qawm tasarra'u anhu nígbà táwọn yẹn wá rí bí wọ́n ṣe túká nìyẹn fa qama ba'duhu anhu liyajlisa fi majlisihi apá kan wọn dìde fún àfàwọn Abu Sa'id al-Khudri sáàgbọ́rọ̀ yẹn gẹ́gẹ́ bí àfa ńlá gbígbé àwọn ọmọ ilé ṣé gbogbo ọdún tó kù kọ́dà kìí sàgá orí ẹni bẹ̀rẹ̀ ẹjẹ́ ká lọ kálukú ti tọ́ra wọn sórí ẹni àfàbàdé. tasarọ̀ ọ̀hún àjùkù ìyẹn ni pé tasarọ̀ kù àjùkù. ìgbà wọn rí báyìí tasarọ̀ kù àjùkù kálukú bá bí làkè á. Ah, àwọn òdòkò bí ẹni àfàdé ọ̀kọ́ ọmọ bá àdúgbò àjùkù lèyẹ́ jìlẹ̀ sàfihàn májìlẹ̀ sẹ́yìn apá kan ni wọ́n bá ń dìde fún afá Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala kó fi lè jókòó sáàyè rẹ̀ pé ẹ jẹ́ ká sàkúnlé afá ọ̀kọ́lẹ̀ la afa ẹ̀rí ẹ̀kọ́ ni wọ́n dáhùn kọ́ bí báyìí gẹ́gẹ́ bá sọ pé àlẹ́ adabul mufrad àwọn kan tó ní ti pẹ̀lẹ́ kọ̀ yẹn ni pé ẹ̀kọ́ tó yàtọ̀ pé kò síbi tó ti lè kọ́ jẹni tọ́lọ́run ẹ̀kọ́ yìí òun là nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní apá kan wọ́n bá ń dìde fáfá Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu liyajlisa fi majlis kó fi lè jókòó sáàyè àtàwọn ìwà jókòó ń jókòó lórí ààyè tèmi. فقال له حرام أن أراه إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول torí èmi gbọ́ òjíṣẹ́ ọlọ́run sọlọ́ àlùfáàlà tó ń sọ báyìí pé khairul majalis awsa'uha ààyè ìjókòó tó fi ń lóore jù òun ni èyí tó bá fẹ̀ ká gbára wa láàyè ni ìrìnpé kẹ́nìkan dìde fẹ́nìkan ummata ha lẹ́yìn ìgbà yẹn lẹ́nìyẹn wá ọ̀rọ̀ àyẹ̀bá ọ̀jálàsàfì majlisin wasi'in ọwọ́ apàdà jókòó sáàyè sí okùn níbi lọ́fẹ̀ eléyìí lẹ́kọ̀ọ́ tá nàbí sallallahu alaihi wasallam tọkọ wa. inú àgbáyé dábàá náà hadith yẹn a máa rí pé dídìde àwọn sàábé láàyè wọn mahmulun ala al-adab á gbìyàn sórí ẹ̀kọ́ a lè sọ pé nítorí bí Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala wọ́n ti kó àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ làwọn òfin wa rẹ̀ nìyẹn láti ẹ̀ ní kọ́kọ́ fẹ́ dìde yẹn. ọ̀rọ̀ yẹn ò tí ì clear rárá rárá. àwa ní wọ́n retí kí ẹni tá a wò pé ní àpọ́nlé yẹn bọ́yẹ̀gbọ́n wa ni àbí bàbá wa ni sẹ́ẹ̀dì gbọ́dọ̀ tí ń mú kinní yẹn àbọ̀gà wa ni àbí ọkọ wa gan ni. bóyá máa ń ṣèpàdé family meeting láàrin àwọn aráalé rẹ̀ ọ̀rọ̀ ọ̀kọ́ yẹ kẹ́ ni àbíkọ̀ yẹ kẹ́ ni ni lẹ́yìn àfi kọ́ wọn níbi rìádù sọ̀lì ní ìlàpẹ̀rẹ̀ kọ̀bá jẹ́ ìkẹ́ lọ́sẹ̀ àbẹ́bà ti tẹ̀ sírì fún ọ. ọ̀rọ̀ bọ́ díẹ̀ kálukú wa ti jókòó kọ̀ sáàyè mọ́. ẹni ó dé yẹn tó ń kọ́ ọ̀gá gbogbo wọn ń lọ́gà ọkọ̀ nìyẹn ọ̀gá rì olórí ilé. sọ́tí yẹn ń sì kèé ṣe fáwọn àwọn òbí ah, táyé bá kùn yẹn jókòó ìfẹ́ ti kọ́ ọlá mẹ́ẹ̀ ni wọ́n àdó àmọ́ ní kékeré yìí ní ọba tó jókòó àbá òsì sí ìjókòó irọ́ gbogbo àwọn kìnìyàn ẹ̀dá kan ẹ̀ má sì gbọ́ yẹ òun làkà lè sọ pé títìdé táwọn sàábì tìdé láàyè wọn tó ti pa wọn níyàn mahmulun ala al-adabi á gbìyàn sórí bí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀já wa ní ọ lẹ́kọ̀ọ́ abá àfa àwa ni. èké ayẹ. ìdí wọn ti ní amádìde kí yẹn ń kí sọ̀rọ̀ kí kí lè dà ń sọ yàrá o ti sálámà tó sa ìjókòó tẹ jókòó yà fún òtí rí àgàdo àbí ti rí ibi tó jókòó a ah, yọrọ má dìde fún mi bí mi lẹ́wà dìde má ní ìdílé táwọn nù òun ni wípé àtikọ̀sẹ̀ fúnfún mẹ́ni tó ti jókòó lílù mọ̀tàhálì ẹni tó ń pẹ́ kó tó dé ẹni àwọn àgbọ̀n fẹ́ jókòó sáwọ́ adigunlé tí ò tètè dé kó tètè dé kó fi mọ́ káàdù rẹ nítorí pé ń dán kọ́kọ́ tí ó wà áhàk bìdá ẹ̀lẹ́kẹ́ lẹ́mọ̀kọ̀ ń ló ní ààyè wájú tọ́wọ́ àyàn gẹ́gẹ́ bí Abu Hurairah radiyallahu ta'ala bó ti gbẹgbà wá nínú hadith tó gbádùn tó ní tí èèyàn kan bá ti láàyè tó jókòó sí ọwọ́ apàdà sáàyè yẹn fáwọn àhàkóbe òun lọ lẹ́tọ̀ọ́ sí i. àwọn àdá wa lọ dára rí ilé máa ń dára rà fún yẹn o. àwọn ayé lẹ́nu mi máa ń tọ̀ wọlé bẹ́ẹ̀. yóò wá lọ láàárọ̀ yóò ti gbọ́ gárí. ọmọ pàtó sáfù ń sọ lẹ́nu ní ẹ. Ah, ọ̀rọ̀ ni ò ìkíyà rárá. wọ́n ti sàmì pé mí sánẹ̀tì yóò ra ju kí ni o sàjádà rẹ̀ síbẹ̀ yóò á lọ fábíà wọ́n lè jẹ́ látàkùnfà ojú bẹ́ẹ̀ yóò máa bọ̀ láyìnlá pẹ̀lú pé fàáwọ̀ àhàkùnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí mo ìṣìkàlù jẹ́ ọ̀pọ̀ ṣẹlẹ̀ lùgbà àdàfà fún pàápàá jùlọ sẹ́ni ọ̀rọ̀ padà bá jàmá ṣùgbọ́n mo lọ kábọ̀ káfọ̀wọ̀ yẹn ká máa lo súnà yẹn ká máa lo ẹ̀kọ́ yẹn lọ kábọ̀ bọ́yọ̀ lọ sáré tọ̀ àyọ̀ lọ sí kíní kan lọ sí bùkátà kan wọ́n padà dé ńlọ́lá yìí ẹ̀rí. wọ́n lè ajọ́ pípé nǹkan tá a lè fi sẹ̀rí ń bẹ̀ ni pé anahu lamma kana lahu al-haqqiyya ba'da ar-ruju' kana lahu al qabla qiyami gbàdá ti sọ yìí pé ń gbòde yẹn ọlẹ́tọ̀ ajá sí pé ẹ̀tọ́ yẹn ń bẹ fún kó dìde ní tẹ́lẹ̀ nípa bẹ́ẹ̀. ìhun tó wá bá mu jù pẹ̀lú àlàyé ọ̀rọ̀ yìí òun ni pé ká máa fúnra wa láàyè níbi ìjókòó ni torí yẹn ló súnmọ́ jù ká máa kó sùn dábàrà wa ká sì máa di fún ẹlòmíì wọn á fún pọ̀ báyìí yóò sì máa pọ̀ bí ẹlòmíì nítorí owó ọkọ̀ yóò dẹ̀ lọ kó ní ara rẹ̀ yóò ti rí pé ló ti gbé máa yóò máa fẹ́ wọ ọyọ́ ìbá náà yóò sì lọ kó sọ́dọ̀ àwọn tí wọ́n máa ń díyàn gbé náà nìyẹn wọ́n ti kò sáàyè wọ́n ẹ sáàgbé mi wọ́n bá ń bọ̀. ó débi tí lọ́wọ́ lè wá ti bẹ́ẹ̀ dínkù wọ́n ti tá lẹ́sẹ̀ dé kánò láàdìlà ìlọ́lọ́ ìjọba máa tọ́jú àìsàn lọ bí ọ̀sẹ̀ kan bí oṣù kan lè máa lọ sunú bá máa yàgbẹ́. tọ́ ìyẹn ni oníjẹ́ kí sùn dá wà wá ẹ ìyẹn fẹ́ ìyẹn sì ní fún mọ́ra ẹni ọ̀ ìdíkàlù ṣàkóso àtẹnigbẹ́nìkan sínú òkú pínpín ẹnu ọ̀nà àbáwọlé mi làwọn fẹ́ wọlé sí ọ̀nà ìbáàbò sì ti báyìí ní kíkìlá ẹnu ọ̀nà yìí sọ nípa ìmọ̀ akọ́jú dá kíkìlá adẹ̀mí àti ìdílé yìí ọjà ń bọ́lẹ̀ èyí bẹ́ẹ̀ kọ́tọ́ bí etí lọ lálàáfíà ni agbára lọ gbàgà wá sí èyí bẹ́ẹ̀ ẹ wá kọjú dá ara yìí. bí èsì afẹ́ kírun wọ́n ní hadasa ni Abdullahi ibùdó sọ́ọ̀rẹ̀. حدثنا حكمنا بن عمران وسفيان بن موسى عن ابي قال كان اكثر الجلوس عبد الله بن عمر هو مستكبر هو مستكبر كذبا وقرا يزيد بن عبد الله بن حسين صدق كانت عشقا فسجد فسجدوا الا عبد الله بن عمر فلما طلعت الشمس حل عبد الله حضرته ثم سجد وقال أمن ترى صدقا أصحابك إنهم سجدوا لله أعرف هون حدثنا عبد الله بن صالح عبد الله بن صالح يروي حديثه هو وأن حرم ملك بن عمران ينسى الملك سفيان من منقذ الحديث ó ní ọ̀pọ̀lọpọ̀ ìjókòó abdullahi ibn Umar ṣe aláàbò tààrà àdúrà wà wọ́n fún sákòbélò lèkèwò ní máa ń máa ń dojú kọ kíbílà wọn ní Yazid ibn Abdullahi ibn Qusayn ọkà kúránì ní sájídà ńjọ kan lẹ́yìn ìgbà tó òrùn ti òrùn tẹ̀ yọ ọlọ́wọ́ àforíbalẹ̀ àwọn èèyàn foríbalẹ̀ àfọ̀tòláyọ̀ ọmọ ọmọrùn nìkan ìgbà tó wá di pé òrùn yọ dáadáa àyà tó ti ga Abdullahi wa tún hábùwàtà òun ni ti aṣọ tó ká aṣọ yẹn yọ wọ yóò wá fi ka ẹsẹ̀ rẹ̀ jọ ẹbí wa eré yìí ti ṣe kù sí àmú kìíní aṣọ yẹn kìíní yẹn mú ogun kọ́ wá fi ka ẹsẹ̀ jọ báyìí góńgó eré yìí dáfà àgàfàrí ṣèyí náà èyí ti ṣe kù sí tó bí okùn ni wọ́n máa fi ń so kìíní yẹn sẹ́yìn òfin lè ń dira rẹ̀ mọ́jọ́ kó tí ò ní máa gbéra káyìí òun ni wọ́n ń pè ní habuwa ọba tún kìíní yẹn ó tu báyìí òun náà bá borí balẹ̀ ọwọ́ aṣọ báyìí pé ọ̀ rí borí balẹ̀ àwọn èèyàn rẹ ni ìyẹn ní pẹ́ nìyẹn sọ fún bó rí borí balẹ̀ àwọn èèyàn rẹ ó níbẹ̀ wọ́n borí balẹ̀ bí rẹ́rì ẹ̀yìn ní sọ́lá lásìkò tí ọ̀yẹ́ kéèyàn ti kéèyàn ọ̀ kéèyàn kéèyàn ṣùgbọ́n hadithi hadithi ti ọ̀lẹ́ni ṣùgbọ́n wọ́n ní ìṣèlú tó sì dájú náà ní máàdì sọlẹ̀ ọ̀sẹ́rì ń bẹ dàbí dàbí alára. wọ́n ní báyìí báyìí ìyẹn lọ gbádùn ní bàbá dà ọ́ ajá wípé kíkọ̀ fún ni ń pa pé ká má kírun àti kíkọ̀ yẹn náà tún bẹ kéèyàn má ti sájídà tìláwà nígbà tó ń bá fẹ́ yọ tó ti wá ní ọ̀tá sáré kájọ wa ní àdéhùn yìí ṣe kí ni ọ ọlẹ́ ṣùgbọ́n o bọ́ba lẹ ọjẹ́ yẹni hadithu mọ̀ọ́kúùfù máa lè gbé gbọ́dọ̀ ànábì ni ṣùgbọ́n hadithu ṣe pé mọ̀ọ́kúùfù ẹ̀ àlá Abdullahi ibn Umar ó lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ pé ọkọ̀ kéèyàn forí balẹ̀ nígbà tó òun bá kọ́kọ́ yọ gbára ọba àjàgbé yóò kírun ni àdéhùn ọ̀sẹ̀ kí ni ọ́ kájẹ láwa ti máa ní ìdìbò àgbẹ̀rọ̀ kírun tó ń bá kọ́kọ́ ti kíni o wọ́n bá kọ́kọ́ yọ gbàrà. bẹ́ẹ̀ ọ̀wọ́ wa sọ ibi lórí ọ̀rọ̀ tìláwà gan bí ẹ bá ka kura ní ìdẹ́sájídá ní oṣooṣù àlà tìlí ọdẹ bí wàá jọ ṣẹ wàá kó tẹrí pẹ. ìyẹn ọgbọ́dọ̀ forí balẹ̀ gbà yìí. sọ asàrò yẹn gbájú lọ́dọ̀ àṣùlá ìbùnú nínú àwọn kẹta tí mẹ́nu bá tẹ́lẹ̀ òun náà ní bá bó ìdá àkọ́mọ́ tó mọ ọ̀rọ̀ jà ìlà àmàlẹ́ ojú ọ̀nà yìí ń sọ ipe bí yẹn bá ti ọwọ́ apàdà sáàyè ìjókòó rẹ̀ sóhun ló ní àbóhun kó ní òun ló ní gẹ́gẹ́ bá sọ lẹ́ẹ̀kan حدثنا خالد بن مخلد حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا سهيل عن عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم من مجلسه ثم رجع إليه فهو أحق حارب ليس عنه دعوي لا يبين يقول حدثنا خالد بن مخلد خالد بن مخلد حدثنا بحديث إسوار قال سليمان بن بلال بن سهيل أصاب من قال أنا أبي سقط أبي هريرة رضي الله تعالى عنه قال أصاب النبي صلى الله عليه وسلم أنا ذلك وكان باتي بلا يره ثم رجع إليه هو قد أصاير فهو أحق به هنا لنيو ẹnu ọ̀dà àbáwọlé mi dùn ní ọ̀nì báàbò ìjòló sí alásọ́rí nínú ìdúró ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ pé kó dáká máa lọ jókòó sójú ọ̀nà káàkiri ẹ̀yin tẹ́ ẹ ní àzẹ́bìlì bíjájú máa ń fi fàájì náà ẹnu ọ̀dà àbákọjá àwọn èèyàn ọ̀nì hadassah ní muhammad bin salam. حدثنا محمد بن سلام قال اخبرنا ابو خالد الحمر الحسين عن انس اتانا رسول الله صلى الله عليه وسلم ونحن صبيان فسلم علينا وأرسلني في الحاجة وجلس لي طريق ينتظرني حتى رجعت إليه قال فألقيت على أم سليم فقال: ما حدثك فقلت فعصاني النبي صلى الله عليه وسلم في حاجة قالت ما بي قلت ما سر قالت أحسن سر رسول الله صلى الله عليه وسلم. أي عجائب بيجي قول هذا سفيان بن بيعي. يعني بي تيجي أبغى مني هذا ملك pé kọ́ndíṣàn lè wáyé téèyàn jókòó sójú ọ̀nà náà bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn tó ń mu nígbà ibi táwọn máa jókòó ní òun lè léyìí bẹ́ẹ̀ sọ. ìpè yẹn kàn jókòó bọ́yọ̀ ó ní nǹkan kan ó ní jókòó bẹ́ẹ̀ téèyàn lè jókòó ní òun lè léyìí tàbí ẹ̀yàn gbé ẹni tó gbó nǹkan lẹ̀ sí wa yìí ló ló ṣe kí ni ọlọ́fẹ̀ kẹ́lú. ìyàwó akékèké ariwo dúró níyẹn bẹ́ẹ̀ ni dúró níyẹn bò ìdí ọtí gbogbo àwọn ènìyàn kí ẹ ṣàkíyèsí ẹ dáadáa o. قال حدثنا محمد بن سلام محمد بن سلام حدثنا حديثه هو قال أخبرنا أبو خالد الأحمر أبو خالد الأحمر توجه بعض يزغى لقد حمين لقد أنس قل يجزي الله صلى الله عليه وسلم oníṣẹ́ ọlọ́run ní adé àfáwọn adẹ́sùn ní wọ́n dẹ́kun sì bí yàn ọmọdé dẹ̀ ní wọ́n gbà yìí kọ́sálàmù àlẹ́yìnà ọjọ́ kí wọ́n àkọ́kọ́ dẹ́ kí bẹ́ẹ̀ oníṣẹ́ ọlọ́run sálámù sí àwọn adájẹ́ ọmọ kékeré gbogbo ọdún sùdúdú ẹ̀yìn ò lè kíyàn ní oníṣẹ́ ọlọ́run dàgbà ju ọ lọ sí kí ni àwọn ọmọ kékeré ọ̀rọ̀ bọ́ sí ẹ wọ́n ní wa àrùsálẹ̀ ni fi ha jáde ọwọ́ arẹ́mi ní bùkátà kan ọ̀já làtà fi ń tọ́rí kí sẹ́dírì àdìgbòlùwọ́ àsáláwá jókòó sẹ́ẹ̀bà ọ̀nà ojókòó sójú ọ̀nà yẹn sẹ́dírù ní ọ̀nrẹ́sì mi hàtà rọjò àtúnyí lẹ́yìn bí ìṣọlọ́ jókòó ti fi pa tí mo fi lọ́ọ́ padà bá ẹsẹ̀ pàdé mi mú ní àtẹ́ńbìlì tí mo fi padà lọ́sẹ̀ kí ni o tí mo fi lọ́ọ́ bá ní irú ìjẹta àbíjọ tí mo ní mo wá ń tó tá àtijọ́ ẹtíkẹ́tì ẹlòmíyàn oṣù òfin níbi tó farabalẹ̀ sí yẹn lè dúró sí ni bọ́ọ̀ bá nìyẹn ti rẹ̀ wọ́n ní tí mo ní padà lọ sẹ́ni bá ọ̀ọ́lá àfáwọn Anas Malik radiyallahu ta'ala anhu wọ́n ní fa abda'tu ala Ummi Sulaym ó sì yẹ kí n ti darí lọ bá máa rìn nílé ìyẹn Ummi Sulaym ó yẹ kí n lọ sí darí bá wọn radiyallahu ta'ala anhu mọ̀ ọ̀kọ̀ láti gbé ọmọ wa padà délé gbà mo jésù ànábì náà sallallahu alaihi wasallam ìyá wa béèrè pé máa ha dáta kí ni wọn tó di ọgbọlẹ tó fi pẹ́ báyìí wọn ni mo ní bẹ́ẹ̀ ní bàásà ní nabiyyu sallallahu alaihi wasallam fi haja ànábì lọ́mọ rẹ mi ní sẹ́kàn sallallahu alaihi wasallam ẹ̀dá pẹ̀lú ẹja fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ láti kékeré wọn ní kékeré ní mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn léèpín lásán o bóyá dùá ni wọ́n fẹ́ wí sẹ́wọ̀n pé ó sì máa jẹnu wúyẹ́wúyẹ́ ní abẹ́ sí gẹ̀ẹ́sì kò sí mọ̀ṣáhà nínú èdè yorùbá abẹ́ sí gẹ̀ẹ́sì táwọn máa fura wa sí wàhálà táwọn máa gbogbo èdè wọn má jà dára wàhálà mú kẹ̀kẹ́ wọn kékeré ní ìmàlẹ́ àwọn ẹlẹ́sìn ìmàlẹ́ ni wọ́n ti máa ń kọ́ra wọn ní wọ́n ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ àṣọ ẹnu wúyẹ́wúyẹ́ tí wọ́n máa jẹ wọn owó jọ gàdá kírun wọn bá sì rí abdullahi kejì ọlọ́sẹ̀. ẹ wá àfa kìí ṣe fúnra àwọn wí ni àfa ó ní nǹkan náà wọn kẹ́ẹ̀dì ká láti kékeré òun ni mùsùlùmí ti máa ń kọ́ra ọmọ rẹ̀ ní ẹ̀sìn ẹ̀sìn kéwù kéwù báyìí lókè tó o bá ń dùn ká sọ̀rọ̀ lórí ìdúró nǹkan báyìí lókè ẹ̀rí ẹ̀kọ́ yẹn ti wá yí àfa ànàtù mọ́ọ̀lì kìrọ̀jì ọlọ́run tàrà áàdì lẹ́kọ̀ọ́ tó yé yékéyéké ẹ̀rí wọ́n ti mẹ́wàá ni wọ́n fi lọ ilé ike lọ́dọ̀ àtẹ́bí wọ́n yege àtúkèsì tí wọ́n mú jáde ó ju tàwọn pòfẹ́sọ̀ lọ. tó yẹ ní ibà tún bẹ lẹ́yìn pòfẹ́sọ̀ ó jù lọ wọn ò sì kéwú jọ ọdún mẹ́wàá péré lọ wọ́n fi kéwú ni ẹ̀rí ìyá wa béèrè pé kí ló dé ọmọlẹ ẹ̀kọ́ ni ọwọ lọ wọn ní bẹ́ẹ̀ ànábì lọrẹ mi ní bùkátà kan ẹ wò ya ìyá bá béèrè pé mọọsì kí ni bùkátà náà ẹ wo àwọn tó ti gba ẹ̀kọ́ fi mọdúrọ sátì nàbí yìí sọlọlọ àyọsílà lẹkẹ ó bí ọlága tí ò ní chalkboard wọn ti kéwù yẹn jú kéwàá dàwọn amúlàgà àti chalkboard o ọ pípa tó sọ pé wọ́n ń lọ olóṣù mẹ́rin wọ́n bá ní bídíà náà lè tẹ̀sí à ìyẹn ti nípìnlẹ̀. gbogbo ohun tó bá ti nípìnlẹ̀ ìgbọ́dọ̀ pé ní bídíà. gbogbo àwọn eléyìí ti kó nínú ó ti bọ́ sínú nǹkan tí ó tún sẹ̀rẹ̀ lọ́wọ́ fún nǹkan tó ti kí ni ọ tó ti nípìnlẹ̀. nígbà tí nígbà mọ́lọ́ta fi ń sọ̀rọ̀ yìí bídíà ni lọ́kọ̀ọ́ ẹ̀rọ agbágbé bídíà nínú èdè ṣùgbọ́n arípìlẹ̀ rẹ̀ gbígbé tó wọn ọba jáde wọn bá lọ́wọ́ àti fún ànábì sallallahu ìjọba bá tó wáyé ni bí fún akọ má sọ di wàhálà o gbogbo bọ́ọ̀lù ọdún ṣe á jẹ́ tó ti sọ̀rọ̀ àwọn darúgbó àtúntà táwọn èèyàn bá gbọ́dọ̀ adájú ọ̀rọ̀. ní hajjatul ọmọ ya àwọn èèyàn tó wá jọ́ ni one hundred ni wọ́n bá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn bọ́ọ̀lù yóò ṣe èèyàn yàgbé ara ẹ̀ nínú àwọn ẹgbẹ́ ohun ọdún ti pé akẹ́kọ̀ọ́ lọ́rọ̀ ọgbọ́n ni àní ìbùnà àbìtọ́ lè wà mẹ́ẹ̀ bí ìbá ti bẹ̀rẹ̀ gbé tafáfára yé wọ́n fi báyìí wọ́n kékeré adébí ni a sọ fún yín pé o wọn ní àfẹ́ ẹ̀yẹ má ti wàhálà mọ́ ọyà máa gbé kóòtù yẹn kì í bọ́ bẹ̀. wọ́n máa di pẹ́ délé àwọn ìyàwó yóò máa gbómi gbóná fún yín pé ẹni kéjù ọ̀fun ti fẹ́ẹ́ fẹ́. àní bíbí àní ìdàrẹ́ ń tiẹ̀ ìpínlẹ̀ yẹn ti wà tẹ́lẹ̀. ọmọ tó ṣe wọn nítorí èyí tẹ lẹ̀ wọ́n yẹn wá ta wọn ro wọ́n. àní ilé kí wà ga bíbí àní ẹ ẹ ti máa gbọ́dọ̀ káàkiri wọ́n ló yẹ ti yọ ta. ẹ máa gbọ́dọ̀ káàkiri onílé kí wà ga lọ́jọ́ kan ní ebútù àbílẹ̀lẹ̀ àlùmọ́hìm sáàtì kí orí àga lè yí ta tó jókòó yìí lẹ́yìn àwọn àti àjókòó lórí àga ọ̀pọ̀ wá jókòó lẹ omi ìbẹ́ láti kí lẹ̀ náà. gbogbo nǹkan tó bá ti nípìnlẹ̀ ẹ̀ lè gbé ní bídí àkẹ́ bá gbé bídí àyè pé nílò ọ̀rọ̀ wíyà ṣùgbọ́n ohun tí ò sí nú ẹ̀sìn kẹ́yìn wá pé lẹ́sìn fún àgbẹ̀ pé bídí àyè àdéhùn yẹn ti tẹ̀ lórí ẹ̀yẹ ìgbẹ́mọ̀ ní

òun bá fún ìyàwó kéde bọ́ọ̀ lọ sí olóṣù mẹ́rin wàá fi four thousand lẹ̀ ìkẹ́ ṣe bẹ́ẹ̀ ẹni yẹn ti jáde láwọn ọlọ́run kọ́ dàpọ̀ ó bá ń forí jì ó dẹ̀ sí four thousand naira rẹ̀ ọmọ bíi mẹ́rin àti márùn-ún ní bẹ́lẹ̀ àbá wọ́n kò ju ọ̀sẹ̀ kẹ lọ obìnrin ní sọ fún mi gbogbo four thousand lòún ti parí bọ́ọ̀kì o lè sọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ eléyìí ọ̀sẹ̀ tó náà èyí tutù táyì yìí náà tún fi tó bọ́tà ọ̀sẹ̀ láàrin ọ̀sẹ̀ yẹn. yóò sì lọ sùn mẹ́rin. ẹ̀rẹ̀gẹ́ wọn á pàrọ̀ fún ọ lọ́ọ̀yì tó bá jẹ́ sin ọ̀dà lójú kọ́ lọ́wọ́ nígbà. ká tó wá sọ wípé kì í sẹ̀sìn. ọkẹ́ mi balẹ̀ sí ìsìn ìsìn gan ọlọ́run ò ní gbà.

ìjókòó àtayá lẹ́yìn ká máa jókòó àńjò ní náà òun náà la jókòó rọ̀ lẹ́yìn ìjókòó àtayá ẹ̀mí náà la ké kúnlẹ̀ la jókòó yìí. ìyá wa béèrè pé kí ni bùkátà ká nìyẹn ní ẹni ọ ọlọlọ́wọ́ àlùfẹ́lá bàbá wa ní sọ ebi ìfẹ́ ha ṣẹ́ẹ̀rù àṣírí mi o àṣírí mi o ẹ̀dá pẹ̀jọ́ wa ní ọkọ ọmọ wa ibi tí ọmọ ọtí máa ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹnì kí ọdún níwájú àwọlé a máa mi ti ṣeré sí i wọ́n ti rọ̀ wọ́n sọ pátá pátá rẹ̀ kó lọ wí fún ọkọ wọ́n ti ṣeré sí i wọ́n ti rún balà. àwọn ọ̀dà ohun ṣùgbọ́n kí nídòjú wọn jẹ lọ àwọn amọ̀dá àgbẹ̀ ẹlẹ́lẹ́sìn ti mọ̀. Ǹjẹ́ wuru dalẹ́lẹ́ yẹn sẹ̀? Wọ́n yóò wù Ṣé kàlí táwọn afáwọn ní àwọn àgbàgbà tá a fi wà lẹ́kẹ́ wo ọ̀dílẹ̀kẹ́ wo ọlárọ̀ bí àtà lọ́jì ló? Nínú àwọn dẹ́kàlí táwọn afáwọn fún wa ń gbà ní. Ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ni o. Ó lè yan ọ̀kàlì láfi sẹ́nu ni. àwọn ọ àfọwọ́ yí ẹ̀rú báyìí ọ̀gá lè lábì àwọn àlọ́ ilé ilé ọ̀rẹ́ rẹ̀ kẹ́ dédé gbà tó rọ́bà là lọ́wọ́. òun náà bọ̀ sí títí tó rọ́bà là lọ́wọ́ lọ́wọ́ kẹfà lẹ́ẹ̀kẹ́lẹ́ pé lẹ́wọ̀ ẹ̀ka abẹ́ wíwá yóò dà ìbọn rọ́bà là lọ́wọ́. yóò tún sọ tọ́ba tún da alẹ́ ní àsìkò ẹ̀kọ́ àtàkà tọ́ba tún arọ ní àsìkò rẹ̀ sí. àkàlẹ̀ láti kọ́ kó máa fọwọ́ rẹ̀ bá mi gbà ìgbà tá a ti nígbà kan tí a máa ń gbé gbà. tó ń di déyẹn tí máa fi ń kọ́ ọmọ nìyẹn. ṣèjì àá ah, eh, bàbá mi bẹ́ ń lé wọn ò ti jẹ́ sí ìbéèrè kẹ̀kẹ́. wọ́n jẹ́ lọ́dọ̀ máa ń wọ́n à ń jẹun wọ́n à ń ṣe kíní kan. bẹ́ẹ̀ ni wọ́n ti máa kọ́ ọmọ díẹ̀ díẹ̀. ẹ̀rí kí ni ìyáálé wa rí ìyá dáadáa ó ti fáwọn náà kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àyọ̀sọ́lá ọmọ mi ò fẹ́ dá o òǹbí dẹ̀ máa àdámọ́ rẹ̀. sí láàyè àyọ̀sọ́lá àti ọ̀gá wa àtọ́ o bó wí bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ẹnikẹ́ni tó bí ebi ọ̀gbọ́dọ̀ wí. ẹ̀rí hadithi inú àgbáyé sáré mbẹ́ a máa rí níbẹ̀ ìtẹ́ríba tí ń bẹ fún ìṣẹ̀ ọlọ́run sallallahu alaihi wa sallam òun ni bí a máa sálámọ̀ sáwọn ọmọ kéékèèké wọ̀nyẹ́ jìlí so fi sọ́rí ìtẹ́ríba ni èèyàn lè jókòó ah alájì kí lẹ́yìn sẹ́mi ah sẹ́mi èyí sẹ́yìn yẹn ni wọ́n ti ṣe fi bí ọ̀dà ẹ̀ pé báwo jọ wá ṣe nínú ìlú. tọ́ba lọ sọ́dọ̀ balo lé lò nílò ẹ wà lè rẹ mọ àbá èmi ti kó lé yẹn kí ọlọ́run atarodo ni. irúgbà kan tí máa ń lọ tajà fáwọn haúsá lọ́jà. aláìjì ní àgbà náà wà ń kọ́ tó ní gbèmí lè kọ́ mi tọ́ba ẹ̀kọ́ gbèmí gẹ́gẹ́ mọ́ ni torí pé mo wá tajà fún yín thirty ta ten naira five naira fifty naira kàá gbà nígbà mo bẹ̀rẹ̀ karosini yàrá-jì abẹ́ra karosíìnì ẹ̀ ń gbàdá nǹkan. ilé ìlú lọ́rọ̀ olóníwà tó ọ̀yà gbégbó rẹ̀ wá ṣé ìgbòyè ó sì gbà báyìí. ṣé láì fi dọ́wà mẹ́. wọ́n ti tẹ́rí bá ń bẹ fáńdẹ́bí sọ́lọ́ àti àmà sáláwọ̀n sọmọdé wọ́n tẹ̀lé ìjókòó sẹ́bà ọ̀nà. bákan náà a tún máa rí ọlá tí ń bẹ fún àfa ànà pẹ̀lú fáńdẹ́bí sọ́lọ́ àti oníkọ́lọ̀ bí abùkátà wa fún kò sì tẹ àfírí ànẹ́bì káfẹ́ nìkẹ́ni kódà kò sọ fún yẹ. apákan àwọn olùmọ̀ wọ́n fi ọ̀fin tó tó àṣírí wo ni àṣírí wo ni ó sì yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ o torí yẹn ńlá ni yín o. oye ọmọ ọgá aláṣírí ń bẹ àṣírí òògùn lànẹ́bì fún òun náà là ń pè láti ìrù ní ọ̀gá tí ń sọ fún ọ̀gá náà àwọn àfáwà kan àwọn ológun yẹn ni ọ wọn ni àá tọ ọba kéwu kò kéwu tí ń bẹ nínú kéwu tọ ọba kéwu tó kéwu tó kéwu kéwu kò kékeré wu tó kéwu. ṣé ọ̀gá ọ̀gá wọ́n ṣe ń sọ fún àṣírí ń bẹ́ o àti àti ìrí àà ọwọ́ àti mélòó àṣírí ń bẹ àti àti ìrí láti àti káyé èèyàn kékeré àwọn àyà kí ló sì ṣe sábà bí omi wọn ní kẹ́nìkan náà táwọn ń jẹun mo ti ń káwọn yé àwọn bí mọ̀ ẹ̀wọ̀n fúngbà tí kèsì súnà ni wọ́n fi ń kẹ́kọ̀ọ́ alùsùn dàgbà pé kóun ti mọ ohun tí wọ́n ń kọ́ yẹn ẹni kọ́ wa ní tàlímù tàlímù tọ́lí kọ́ pépé tí wọn bá sì wí fún ọ nígbà ọgọ́rùn èyí tí wọn wí kẹ́yìn ọgọ́rùn yẹn kó tún dàbí kọ ọgọ́rí èso olùmọ̀ yẹn ti sàkẹ́kọ̀ọ́ mọ́. ẹni tọ́kọ ọmọ tó ní onílò ní jẹ́ sọ́tò fàtíhà la fẹ́ tún òní wọ́n gbójúlé ìwọ lọ jókòó mi ó lè kọ́ gbọ́ wìrìwìrì náà mo padà rí mo ti rí wọn fẹ́ tún sọ́tò fàtíhà alimọ jẹmba bàbá sọgbẹ fàtíà oníwọ̀n orí tẹ́wọ̀n nínú àwọn afáàzọ yìí pé wọ́n ti dẹ̀sí ìsọ́nù fàtíà nínú kínyọ nínú odidi mùjáládùn kan àwọn nǹkan gbọ́ bí eré nínú àwọn afáàlù sùn. sún nípa bẹ́ẹ̀ wọ́n ti torí pé sẹ́ni ẹ̀ bá ń ka kéwù lọ wọ́n á rí pé kẹta wọn ti mọ̀ ní. mo rí ọmọ òsè máa ń ṣe o. tọ́ bá kéwò kéwò kéwò tọ́ bá sì kásìrì ọ̀ kásìrì gbogbo nǹkan ọmọ yẹn mo lè ní ọmọ mọ̀ ọmọ pa. Tójú àmà ń dùn mí lọ́rọ̀ wọn ni pé ọmọ tá a kọ́kọ́ tí ò tètè dé kí ló òfin tí wọ́n máa mọ ogun nǹkan tí ọmọ. <laughs> tọ́sọ̀ yìí pé rárá òun ọ̀dà àánú tó òun ò lè fún ṣùgbọ́n èyí tí wọ́n fẹ́ẹ́ fi fún aká òun yóò wọ́n fi ṣe kí ni ọ wọ́n fi yí dànù. àwọn olùmọ̀ wa tu wò kẹ́ má sọ pé òun lànẹ́bí fún anẹ́sù fọlọ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi pé àwọn tó jókòó sànẹ́bí gan mọ̀ pàṣírí bẹ́ẹ̀ ìgbóhùn náà lọ bẹ́ẹ̀ àṣírí àṣírí àwọn àbá wa padà tú wò wọ́n ní sẹ́rí símbù yìí káàlà yà sàfù bíní sáàdì nàbí. ó ní ìṣe pẹ̀lú àwọn ìyàwó ànábì ni orí tí ọba rí bẹ́ẹ̀ ni wà ilà ọlọ́wọ́ káàlà mí nàlẹ́ àyẹ́l ti ti mọ̀ ní nǹkan yẹn lámúyẹ tó bu adẹ́sùn ní tọ́jú ẹ̀ o yọ sọ fara yé. fún àìpé wù a lè kọ́mọ̀ ń bẹ̀ ni. ìmọ̀lá pẹ̀rẹ̀ ní ìsìn tó ṣe pé ọmọ kékeré a ń ta ní kọ́lọ̀ sí fúyàwó. bọ́yọ̀ lọ bá sọ ni bọ́yọ̀ ìyẹn láwọn fi wọn lọ yẹrí gàwá ni àbí yẹrí ẹlẹ́ lọ ká <laughs> ọkùnrin lẹ́yìn. mọ ọba nìyẹn ti yé bẹ́ẹ̀ tó kìí ṣe àṣírí òògùn bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí bẹ́ẹ̀ yẹn ni pé tó bá kò ní pamọ́ ẹ wo ti jẹ́ lo nígbà tá a sọ́nù lọ́ba sálá tó kẹ́ máa sùn sẹ́yìn jẹ́ lo tó sọ fún yín pé ń ṣẹ̀tọ́ ọlọ́run fún ọ àtẹ̀tọ́ ẹrú ẹ̀tọ́ ọlọ́run ní ẹ̀ máa fi lọ́wọ́ kọ́ bá mi sẹ̀mí ìkejì rẹ̀ ẹ̀tọ́ tẹ́rọ gbà lọ́dọ̀ ọlọ́run ní pé kọ́lọ́run má jẹ́ ẹni tó bá ti sè alùpùpùsọ́lá ní ọgbọ́dọ̀ bí o kí wọ́n máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí yẹn jẹ́ mọ̀ nígbà tá nẹ́bí jáde láyé náà máa wúwe àbí omi òwe torí mọ̀ ni ìsàkiri. mo dáná kò sọ́lá ń ti sọ pé kọ́ máa sọ ọjọ́ yẹn mo ní pé tó bá sọ àwọn èèyàn ní ti gun ọba yẹn lọ gbogbo nǹkan míì àwọn èèyàn pa ti nínú wa àwọn abiyè yẹn ni gẹ́gẹ́ bí anasi sọ àdìrí anabi sọlọ àṣàlám títí tó fi di ìgbẹ̀yìn ayé rẹ̀ ewé lómìnì kò sọ àṣírí yẹn o lójú ayé anabi ẹ wá wo bá fáwọn anasi ṣe kí wọn ti pẹ́ láyé tó ẹnì kí wọn súnmọ́ gọ́rùn ọdún láyé ẹgbẹ́ anabi sọlọ àṣàlám ti ṣàdúrà fún wọn ibi kọ́lọ́n kó jẹ́ kẹ́mi wọn gùn ẹ̀mí gùn wọn tọ́ gọ́rùn ọdún wọn súnmọ́ gọ́rùn ọdún débi pé wọn ò alẹ́bi sọ́lọ́ lọ́hùn àlọ́sálàm sàdó àkówó pọ̀ owó pọ̀ wọ́n dáko báyìí ẹ̀mejì ni wọ́n á fẹ́ sì ní wọ́n gbó èrè oko. alẹ́bi sọ́lọ́ lọ́hùn àlọ́sálà wọ́n tún sàdó àkówó pé kí ni ọ kọ́mọ wọn pọ̀ ọmọ pọ̀ wọ́n láwọn kọ́ máa tọ́ mọ́mọ́ wọ́n ti jọ́gọ́rùn. alẹ́ ti gẹ̀ẹ́sì alẹ́bi sọ́lọ́ lọ́hùn àlọ́sálà tún sàdó à. àbá ní ẹ̀kẹrin yẹn làwọn wà lórí ti báyìí àwọn sì mọ̀ pé yẹn ní orí bẹ́ẹ̀ òun ni pé kọ́lọ́ ẹ wá òun ọsìn pẹ́ láyé tó wù òtún àtẹ̀sí pínrín sọ àtìrí tá a kà nù síra yìí kẹ́nìkẹ́nì nígbà tá ànábì wà láyé àtìgbà tí ànábì ti lọ dá. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àgbáyé sábà nù hadith yẹn òun ni bẹ́ẹ̀ lè jókòó sójú ọ̀nà òun ní ẹ̀bá ní bùkátà kéde láti lọ sílé àbí ìdá ẹni máa láti máa kó sábà àwọn ẹni tí ń dùn báyìí má tó máa tẹ̀síwájú inṣàlá ní ọ̀sẹ̀ lílọ hálà ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọba àgbẹ̀lẹ̀ náà ìbéèrè. Thank you. Ah, <clears throat> ẹ̀rí nípa pé bíbí wàhálà bá ń tẹ̀lẹ̀ ìyàwó lọ́lọ́ ọ̀rọ̀ bá nìyẹn ti yé gẹ́gẹ́ bí hadith ìtàwọn ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ tọ́ ẹ sì rí pé ìsálọ ọbẹ̀ nígbà tí wàhálà bá dé láàyè téèyàn wà ní òun ni àwọn àhàdìdì tá a sọ yìí wí ibẹ̀ tí wàhálà bá ń ṣẹlẹ̀ láàyè tá a wà á sá lọ sí ibẹ̀ yẹn mọ bó ti ń ṣẹlẹ̀ àwọn ààyè tá a bá rí i pé fitinẹ ń ṣẹlẹ̀ ń bẹ wọn fi máa fi yàn fi yàn máa yọ títí bẹ ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn ààyè mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wàhálà ti ń ṣẹlẹ̀ tó jọ́dá ni o palestine ni o àbí kìnìún kì í ṣe gbogbo àwọn ààyè yẹn yọ làwọn ààyè kọ̀ọ̀kan ìrètí yẹn lè gbà bẹ́ẹ̀ àríyàn fẹ́ lọ ṣàbẹ̀wò àríyàn fẹ́ máa lọ gbé bẹ́ẹ̀ tọ́ba yìí níbi tó wà kò ní mú jọ yọ ń pa ẹ̀sìn wọ́n wá fẹ́ kó lọ bẹ̀ kó lè tẹ̀ ní kó kó wọn tó náà ṣùgbọ́n bí wàhálà ti ń tẹ̀lé yìí ní ẹ̀ máa ti di tí wàhálà bá ti wáyé ọlọ́wà rẹ̀. Thank you tẹ́lẹ̀ bá mọ̀ sí amọ̀fẹ́ lè tẹ́lẹ̀ yẹn padà yẹn máa gbé àpẹjọ́ ìgbẹ́ ìdájọ́ sí i. tó bá lè lọ́pẹ́ ní yẹn tẹ́lẹ̀ ká wọ̀ gbogbo yá onímọ̀ ń pa pé kó tẹ́lẹ̀ yẹn padà àbórí tí wọ́n ká kò lẹ́ wọlé èyẹ wá sí láti kọ́ bàbá yìí àtẹ́yìn yẹn tó ti lò wọ́n àkọ́kọ́ fi káàkiri ó bá wọn lọ lọ́wọ́ ẹ rí pé mo ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dìde gẹ́gẹ́ bí ibùdó sẹ́mi ọ̀rọ̀ ọ̀sán ọ̀fọ̀wọ́ ọ̀sán tààrà ẹ̀rí pé tẹ́lá kan bẹ́ẹ̀ sí afáwa báyìí ọ̀sán ọ̀fọ̀wọ́ tí wọ́n ṣe nínú àwọn afá tó yẹ pé wọn ò tógójì ọdún wọn fi jáde láì báyà tá sí eight years òun ni wọn ni wọn ti fún àwọn afá ọ̀rọ̀ ìdíyà wọn lè ṣe tẹ́lá tọpọ̀ ṣe tẹ́lá tọpọ̀ tẹ́lá tí wọ́n ṣe ọmọ àwọ fẹ́ wọ twenty ló ṣàǹfààní ara yẹn nínú ẹ̀ náà ni ẹ̀kọ́ sálámọ̀ tí wọ́n ṣe ìpínlẹ̀ pé síra tó wà fọyín ti tà síra tó tó lápẹ̀rẹ̀ náà ni wọ́n pàkíyèsí pé <clears throat> kéèyàn wo àwùjọ tó bá wà fọyín pé àwùjọ tí yẹn wà <clears throat> ẹni tó já lòsùn nìyẹn tí wọ́n bá rí wọn wọ́n máa ń dìde fún wọn. àìdìde yẹn mọ́nà tí ó mú wa yóò lágbára ju àǹfààní nìyẹn fẹ́ rí gángan lọ pẹ̀lú pé ìwọ́n fẹ́ ṣiṣẹ́ ká má dìde fún yẹn pẹ̀lú hadithi muawiya yẹn ibẹ̀ tó bá fẹ́ kí wọ́n dìde fún kọ́wọ́ náà bó ló ti máa ó ti máa di chairman nínú gíní o nínú náà so alíbi ká lọ ka kí lọ́rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ pápá sí lọ ìbùdó tẹ̀ ní ọ̀rọ̀ ìmọ̀ fọwọ́ àfọ̀tàlá ìgbẹ́ ìyẹn ọ̀kọ̀ọ̀kọ̀ ti wo ibi tó bára rẹ̀ náà tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ bí irú mi dáwà yìí nísìnyí ó súnmọ́ ó yí àwa dáwà wà ń kalẹ̀ tí yẹn bá yẹ débi pé dáadáa ni wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe wọ́n kẹ́ lọ sọ ọ́ lé kọ́ díẹ̀ sí ikọ̀ rẹ̀ ó bẹ́ ta fún yẹn débi lọ fún yẹn dìde fẹ́ nìyẹn wọ́n wáyé pé wọ́n à ń kí yẹn lọ wọ́n ń kí yẹn lọ ìyẹn lè wà ń kalẹ̀ tó o sì tí wọ́n fẹ́ jókòó náà sọ pé ẹ máa wà bí àti téèyàn wọn nígbà tí wọ́n lọ́wọ́ àlẹ́. wàhálà ìbùsọ̀lá ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀kẹ́ ẹ mọ̀ kọ́ wà ẹ̀ ń pèsè àdéhùn yẹn wà ní sọ́n bẹ́ẹ̀ lójú ayé alẹ́ ní sọ́lọ́ ọ̀sọ́lá yẹn àti láìpẹ́ nùsọ̀lá mẹ́ wa ṣùgbọ́n kẹ́ ń bẹ tó ní ṣẹ́dá wọn bá nìyẹn ti bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbà pé kí ẹ ṣe kọ́ lọ́wọ́ ni wọ́n nítorí pé gbogbo àwọn orúkọ yẹn ìyẹn lè jẹ ṣùgbọ́n ìyàtọ̀ rẹ̀ wọn ni pé tá a bá ti gbèrò pé kọ́ ọlọ́run á ṣe kí ni ọ á wẹ̀ ábùkù ọ̀rọ̀ bó ti yé tọ̀ nǹkan tá a fẹ́ dìbò ní abala àbẹ̀yẹn nìyẹn. àwọn ọ̀pá nẹ́bí sọ́lọ́ àtàlájẹ́rọ̀ òun ọlọ́run jẹ ìmọ̀ra àfààyàn papọ̀ mọ́ra ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ lọ́lẹ́yìn náà nìkan àtúnwọ̀n látọ̀ àlẹ̀ ẹni yóò ti gbọ́dọ̀ gbèrò pé kọ́ ọlọ́run lòún jẹ gan bẹ́ẹ̀.

ọkàn yà pé hadith yẹn níbi kéèyàn ó iṣẹ́ lórí ẹ̀ dáadáa òfin yẹn sì wò ní lọ́rọ̀ àwọn afá lórí ẹ̀ ọba sì lórí ẹ̀ nígbà náà sọ̀tàlá ń kọ̀ nípa ìbùwà ọ̀sùnmọ́ wọn níjòkó sí afá ọ̀dúnlá ìbùnà àwọn márùn rọ́bì ọlọ́ọ̀tàlá ń lúmọ̀ tí wọ́n bá ń jòkó wọ́n bá bẹ́ẹ̀ ti ṣáájú dà wọ́n fẹ́ tura wọn ẹlẹ́ táwọn máa fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi dó dáadáa kí wọ́n má gbọ́n yẹn ni wọ́n bọ̀ wá lọ́mọ́ àwọn bá nìyẹn di rẹ sọsùnmọ́ hadith yẹn gan ó níbi ìyẹ̀wò kí ni ọ̀rọ̀ àwọn afáwà lórí ẹ̀. a máa ń wí pé ṣéèkì mùsùlùmí ọ̀rọ̀ tó máa fọwọ́ ọ̀rọ̀ tí a lá àwọn kan bọ́ọ̀mù bọ́ọ̀mù náà lè tún ṣe lè má mú fún yẹn. Allahu a'lam. ọ̀rọ̀ níyà ọ̀sẹ̀ níyà mẹ́ta ni ẹ̀sùn ọ̀pẹ níyà lè jẹ́nu ní ẹ̀rọ wà lórí irungba mi lápẹẹrẹ nísìn ẹ̀wù ẹni tó tò lẹ́yìn ìmáàmù àlọ́ aláàrẹ̀ wájú akọ́ pé ọ̀tún àníyàn wá ààrẹ ti kẹ́ ti rí ẹni tó wà lẹ́yìn ìmọ̀ọ́mọ̀ àlọ́ aláàmọ́mú já àwọn afẹ́ padà bọ́ wá sí tó máa mú àníyàn rẹ̀ mú wa láti sọ pé tó ti má ní ìmọ̀ọ́mù wa tó ó ní ibi káwọ̀ yẹn ti kọ́ lọ sí àníyàn mọ́ọ̀mù ní ẹni ẹgbà láti bẹ̀rẹ̀ kíkọ́ dàníyàn ìmọ̀ọ́mù ó ní ìdìbò yẹn ti dáadáa. Aleykum salaam wa rahmatulah yóò kí wọn ọba tó kù sí máa mú òkè òun sì ṣe gbèsè tiẹ̀ pọ̀ ní sálámù. wọ́n lè retí rẹ̀ wọ́n á retí rẹ̀ ní wallahu a'lam gẹ́gẹ́ bí fóun nílé mọ́mú wọn. wọ́n retí rẹ̀ irú ẹ̀ wà ní salatul khawf inú kéfì àgbà tí wọ́n fi ń kí salatul khawf ọwọ́ àbẹ̀rẹ̀ àdá. èyí yẹn tẹ̀sí rúnẹ̀ lè mọ́ àwọn bá rìn ẹbí yorùbá tẹ ewu táyé owó tán béèrè yẹn ó kọ́ síbù dáadáa fọ́dọ̀ lè jẹ́ rákà mẹ́ta ni lòun bá òun ló sì fẹ́ sin islam àwọn ọ̀bọ ti ń sìn àwọn ò lè sálámà torí kò sí ìparí o wọn ò retí rẹ̀ ẹ yọ fẹ́ gbèsè rẹ̀ yọ fẹ́ sínú rẹ̀ yọ fẹ́ sálámà wọn ti sùn nínú kẹ́bí àti náà fi kí sọlá àwọn fẹ́ àwọn kan tó ti pé wọ́n rè bí ìgbà tó ń sùn sálá òrì ní kíni ọ àti àwọn sùn sálá òrì bí wọn wọ́n bá ti parí báyìí wọ́n yọ sàlámù wọ́n jọ sàlámù. ọlọ́wọ́ àìlọ. alẹ́ sàn sọ̀rọ̀ ká. àkọ́bí mi ní pé nínú àwọn ọ̀rọ̀ ká máa ń gbọ́ ìgboro iná ní ká ní lọ́rọ̀ ọ̀la ànẹ́bí òdo òbí kórì dàbí òbí. àárín dábì báàgì mi. nígbà tó ṣe wà nẹ́bí ẹ̀ wọn ò sọ̀rọ̀ òbí. ṣùgbọ́n la bá rí nǹkan mi ìtọ́jà pa rẹ̀ lágbára ọlọ́run àjèká gbọ́. ṣùgbọ́n wọ́n lọ́wọ́ áìlẹ́mù táwọn tí ń wó jù òun ní bẹ́ẹ̀ nìyẹn insha Allah. tó o tó bá ti kí ẹ ọ̀gá tí màá mú ti ń bẹ lọ́rùn lè wọ́n mú tó ti kí dán jẹ́ńtẹ́sí rúùtù náà yẹ kó òun ni lè mọ́ mú wọn. sẹ́wọ̀n yìí pé tọ́lá yẹ kó wà lẹ́yìn ìmáàmù yìí sálẹ́mù ẹ̀ dáhùn ni ṣé yọ sálámọ ká ló wà lẹ́yìn ìmáàmù tí irun rẹ̀ ò tí ì pè tó bá sálámọ. sálámọ ìmọ̀ bẹ́ẹ̀ yẹntẹ́sirú nẹ tóun nẹ bá parí wọn sálámọ tọ́lọ́ wọn lè mọ̀ mọ́ wa ẹ̀ là ó lè bá àwọn èèyàn ń jẹ́ wọn àfúrá wọn ń dárun kíni kìí sì rún jàmáà ah, náà ìgbàjẹ́ sọ̀ka àtijọ́ yìí yìí pé àkọ́kọ́ òdodo àwọn mùsùlùmí òun náà ni àmójúlá àkọ́. náà ilé àkọ́kọ́ ti ṣe bẹ lórí ilẹ̀ òun náà ni mùsùlùmí mùsùlùmí ara báyìí tí o ti dá yìí mùsùlùmí arọ́ ní kùbí kíkọ́ wa àkọ́kọ́. ọlọ́run ọba àlejò ọlá ti bẹ́ẹ̀ omi ṣe àdáwò wípé bá fọlọ́ àgbẹ̀dẹ̀ àbá mi fọlọ́ àgbẹ̀dẹ̀. orí bèrè tẹ́sí ẹ wà àwọn òkú bẹ́ẹ̀ máa ṣerú bèrè yẹn wọ́n wẹ̀lá à ń kébù láti kébù lẹ́sì kánú àlẹ́. ṣé ètò ọbí yíyún bò mí wọn kọ sí dàtẹ́lẹ̀? ọlọ́run sì dáhùn rẹ̀ kẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bí sàdánwò ni pé sàní ọ̀sẹ̀ láti bí ntòótọ́ ibi kẹ́ la ń kọjú sàtẹ́lẹ̀ ayé ó tún ti yí padà lẹ́yìn oṣù mélòó oṣù mẹ́rìndínlógún. àlẹ́ ti gẹ́gẹ́ bí ó tún ti change. àwọn àgbà ẹ̀ ah, wá o a máa yí ìkẹ́kọ̀ọ́ àdígbọ́ a lọ ní ẹnujọ́ mẹ́ta yìí àbá yẹn bá ní ọba ní à orí àlàjì tá a bá sọ pé kí níyẹn tó ti chéǹjì wọn ò sọ fún àmọ́ ohun tá à ń mú à orí ìlànà tí wọ́n wí bẹ́ẹ̀ làwọn wà ju à ṣé ọba ti kọ̀rẹ́ ẹ̀jẹ̀ á tù sọ ni á sì pa á tù ú ní ìkèkì ní ìyọ ti báyìí láti wí fún yín àti ṣé ní o eléyìí ni o tọkọ̀rẹ́ ti gbà síwájú tún tẹ̀síwájú o ọlọ́run fi sàdánwò fún àlẹ́ ọmọ àfìmọ̀ tálẹ́ ní ti ń tẹ̀lé ànẹ́bí tẹ̀mítẹ̀mí ó ní bí ìrìn àkọ́jú náà tẹ́lẹ̀ gbọ́ ya ó tún chéńjì ẹ̀ pé bí ìrìn káwọn akọ́lù ta ní tẹ̀lé ànẹ́bí tẹ̀mítẹ̀mí àfìmọ̀ náà. náà. pálapàla yẹn kọ́ ẹni náà bí wọ́n alábẹ́ kúta ní. ìgbé mọ́mú mi lè kọjú lọ́nà ẹbí àwọn jẹ̀mí ọ̀dọ̀ tí wọ́n báyìí ìrìn àdùnnú gbogbo eléyìí. èyí sẹ́yìn ìmáàmù ni wọ́n ti ń kírun náà wọ́n ń ké tí wọ́n dé wọ́n ń ké tí wọ́n àwọn náà ń ké tí wọ́n tó wá ní wọ́n ṣe bẹ́ẹ̀ bí irun júmọ̀ àgàn tàbí pé èèyàn léwu gan wọ́n ń ké wọ́n. aleykum salaam tó lọ́wọ́ sáà. àní ní ní júmọ̀ àlónìí làwọn kẹ̀dí rí táwọn kẹ́kẹ́rùn bẹ́ẹ̀ lè mọ́ kó kọjú dàbí nígbà táwọn ti àwọn òfin ọ̀kọ́ yíra kí àwọn bá kọjú sí wọn báyìí lẹ́yìn ìbọn yẹn náà wọ́n ti fi sí kí wọn. káṣíá wọn ò kírun ọjà mẹ́ẹ̀nà ẹ̀rẹ̀ kí wọ́n kírun lẹ́yìn ìbọn yẹn wọ́n kì í sí wọn. nífẹ̀ẹ́ iná ilẹ̀ ti mẹ́ omi lẹ́nu kí ni wọn tó lébi ká jíjì kí wọn láti ṣe. nígbà tó àṣàlà o bẹ́ẹ̀ ni ọlọ́sọ̀kù yóò ní sọ̀rọ̀ ni àtọ̀pẹ́ni tó bá rùn tó lè rùn bá wọ́n ti wá dáná ẹ̀kọ́ bùlẹ̀ àbíbá àti sáájú ọmọ máa ní sùúrù tí wọ́n fi sálámọ̀ dáadáa ni wọ́n fi ní wọ́n máa kẹ́jú mọ́ ọba ní sùúrù dáadáa tí wọ́n bá fẹ́ ṣe dé nìyá àti ẹ̀kírun tẹ̀ yógún ọlọ́wọ́ àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك